ìròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájé ogun gbàjẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká dìjọ gbọ́. QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. From Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́ tó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ lólùfẹ́ wa màmá kú àsìkò yìí kẹ́dẹ̀kẹ́ ṣàlàáfíà lẹ́wà gbogbo lè ń kọ́ o ẹ kú ọjọ́ méjì jọ mẹ́ta ṣé ọ̀dẹ òdòbí ṣé ayọ̀ àtàlàáfíà lábáyé gẹ́gẹ́ bí àwa náà ṣe wà lénìí ọmọ ojúmọ́ kan àṣà kan yín rèé kan èdè kan ojúmọ́ kan tó jẹ́ pé multivitamin àṣà kan ní ẹ lé o <laughs> Quadri Hamzat ló kọ mi mo tẹ̀lé àwọn ọ̀rọ̀ kan tó wáyé lénìí mo tẹ̀lé àwọn nǹkan kankan nítorí pé wọ́n ní bó ṣe ń lọ òun náà là ń tẹ̀lé ṣe é dẹ̀mọ̀ pé ní gbogbo ìgbà tàbí ní gbogbo àsìkò tí ọ̀rọ̀ bá ti ń ṣẹlẹ̀ ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n òye lèèyàn máa ń wò òye tá a dẹ̀ sọ pé èèyàn máa ń wò yìí ó jẹ́ nǹkan kan tó jẹ́ pé a gbọ́dọ̀ farabalẹ̀ gidi gan nítorí pé gbogbo ìgbà òun la fi máa ń sọ pé kí ọlọ́run kó má fi ọ̀rọ̀ lọ́rọ̀ kó má fi gbá wa lẹ́nu ẹ wá tẹ̀lé ẹ jẹ́ àjọ sọ ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ jẹ́ kájọ yiri àwọn nǹkan kan wò kájọ wo báwo ló ṣe yẹ kó jẹ́ gbogbo èyí tẹ́ bá jọ lólùfẹ́ wa tẹ́ bá ti wà lórí ìlà wọlé ẹjọ́ ẹ lè kí mi káàbọ̀ kémi náà ó lè kí yín káàbọ̀ o torí pé mo máa ń cherish gbogbo ẹ̀yin fans mi gidi gan mo sì máa sọ fún yín pé bí ẹ bá ṣe wọlé sórí ìlà òun náà ni kẹ́ ẹ máa bá wa ṣíà ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe wọlé sórí ìlà ẹ máa bá wa ṣíà ẹ̀ kẹ́ ẹ dẹ̀ sọ fún àwọn èèyàn pé kán wá kán jẹ́ kájọ sọ ẹ gbórí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kájùmọ̀ gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ẹ jẹ́ kó ba ògo kó wọlé wá lọ́wọ́ kan iléeṣẹ́ QH radio láwàá Accra lórílẹ̀‐èdè Ghana ẹ jẹ́ ká mọ́rọ̀ náà lẹ́yìn kọ̀ọ̀kan mo ti rí aràn ní yáyá láti Ìsẹ́yìn aràn ní yáyá láti Ìsẹ́yìn ẹ káàbọ̀ ẹ̀ẹ́mẹ́lò lẹ ti ṣíà ẹ̀ ẹ má parọ́ o ẹ̀ẹ́mẹ́lò lẹ ti ṣíà ẹ̀ aràn ní yáyá ta ló tún ti wà ń bẹ̀ mo ti rí Adéọlá Adéọlá náà ti wà lórí ìlà ọ̀rọ̀ ta lọ́lọ́run la fẹ́ yiri wò mo sì fẹ́ kó jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wọlé náà lẹ máa kópa láti pè wá wọlé bí ò tiẹ̀ ju èèyàn bíi márùn-ún lọ mo fẹ́ ka àwọn nǹkan kankan àwọn oníṣẹ̀ṣe wọ́n fẹ̀sùn kan mùsùlùmí mùsùlùmí náà fẹ̀sùn kan àwọn oníṣẹ̀ṣe mùsùlùmí lèmi ṣùgbọ́n iṣẹ́ mi ò gbà mí láyè kí n sọ pé mo fẹ́ sọ̀pọ̀tẹ̀ nìkankan bí ò bá ṣe pé nǹkan Tí ó bá ṣẹlẹ̀ òun la máa sọ mo ti rí Hamzat Aisha mo ti rí àáfà Ajíbọ́lá ẹ̀rù òbodò gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí là bẹ́ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ ṣe ń wọlé síbẹ̀ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àlàyé tí mo fẹ́ ṣe inú àlàyé tí mo fẹ́ ṣe ibẹ̀ láti máa mú ọ̀rọ̀ tèmi àti yíjọ máa sọ àríṣekọ́lá adébáyọ̀ ẹ káàbọ̀ násírù láì aluminium ẹ káàbọ̀ ṣùgbọ́n bí gbogbo yín ṣe wọlé sórí ètò yẹn nǹkan tí mo fẹ́ jù lọ́dọ̀ yín ni pé kẹ́ ẹ máa bá wa ṣíà ẹ̀ ẹ pè àwọn èèyàn wọlé ẹ jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó jọ kan gbogbo wa ni o ẹ jẹ́ ká mú lẹ́yìn kọ̀ọ̀kan àwa ò ní bá wọn jà àwọn ni wọ́n ń lé wa pé àwọn fẹ́ bá wa jà àwa ò ní bá wọn jà àwọn ni wọ́n ń lé wa wípé àwọn fẹ́ bá wa jà àwọn wo ló sọ bẹ́ẹ̀ òun náà làwọn oníṣẹ̀ṣe tí wọ́n lọ sílé ẹjọ́ lénìí maruf mustapha babatunde ẹ̀káàbọ̀ àríṣekọ́lá adébáyọ̀ ẹ̀káàbọ̀ sórí ètò ta ló tún ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa ṣíà ẹ̀ àwa ò ní bá wọn jà á máa wò wọ́n ràn ni torí pé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fófin èyí ló dàbí ọ̀rọ̀ tí àwọn oníṣẹ̀ṣe kan tí wọ́n ń sọ láàárọ̀ yìí tí mo gbọ́ tí wọ́n ń sọ wọ́n ní nínú ẹ̀sùn táwọn fẹ́ fi kan àwọn muslim maruf mustapha babatunde ẹ káàbọ̀ sórí ètò ṣe ẹ ti ṣíà ẹ̀ ẹ máa ṣíà ẹ̀ kẹ́ ẹ pe àwọn èèyàn wọlé ẹ jẹ́ kọ́ mọ̀ pé current affairs lórí QH radio ó ti padà wọ́n ní àwọn mùsùlùmí wọ́n ní wọ́n lọ de ọ̀nà de àwọn nígbà tí àwọn kúrò ní ilé ẹjọ́ àwọn oníṣẹ̀ṣe wọ́n fẹ̀sùn kan àwọn mùsùlùmí pé wọ́n lọ de ọ̀nà de àwọn nígbà táwọn kúrò nílé ẹjọ́ mo wá pe àáfàá kan mo bí léèrè nílùú Ìlọrin àáfàá yẹn náà wà nílé ẹjọ́ ńgbà yẹn ẹnjìníà Gbádébọ̀ Balógun àwọn tèmi gidi gangan mo ti rí lórí ìlà ẹ káàbọ̀ a ti padà sórí current affairs ẹnjìnì agbádébọ̀ ẹ káàbọ̀ balógun ẹ káàbọ̀ ọyọ ẹ máa ṣe ẹ̀bẹ̀ ṣe wọlé a padà sórí current affairs Mr Sunday láti sauti, a ti padà sórí current affairs Lawal Mukaram ẹ káàbọ̀ ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìlà mo fẹ́ kẹ́ máa bá mi ká lọ tẹ́ bá ti gbálàyè tí mo fẹ́ ṣe tán màá ṣí ojú òpó lẹ̀ oníkálukú yín láǹfààní àti dá sí i àjọpa ọgbọ́n pọ̀ àjọpa òye pọ̀ àjọbára wa sọ nọ́mbà tá a máa lò ṣùgbọ́n ẹ má ti pè nọ́mbà yẹn sìn ó dìgbà tá a bá ṣí ojú òpó lẹ̀ mo kàn fẹ́ kẹ́ save nọ́mbà yẹn sọ́wọ́ fẹ́yìn tẹ́ ẹ̀ bá ti ní nọ́mbà yẹn tẹ́lẹ̀ òun náà ni plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero ẹ má gbàgbé ẹ má ì tí ì pè mí sí i o ẹ gbọ́ gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe ná tẹ bá ti gbọ́ gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ yẹn á wà sí ojú òpó lẹ̀ á jọ sọ àwọn oníṣẹ̀ṣe wọ́n sọ pé ìṣẹ̀ṣe làgbà Smooth Samson wọ́n ní ìṣẹ̀ṣe làgbà Lawal Mukaram ẹ káàbọ̀ Mutiu Busari ẹ káàbọ̀ nígbà táwọn oníṣẹ̀ṣe fi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn mùsùlùmí pé bá a ṣe kú ní kóòtù wọ́n ló dàbí pé wọ́n lọ dènà de àwọn níwájú tòótò gbà yẹn ni wọ́n ṣe kúrò nílé ẹjọ́ ń gbà yẹn mo wá rò pé kí ni nǹkan tí mo lè ṣe mo pe àwọn àáfàá kan nílọrin mo ní ẹgbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n lé ẹ̀yin àáfàá ẹ̀yin mùsùlùmí wọ́n lè lọ dènà de àwọn oníṣẹ̀ṣe mo ní kí ló dé kí ló lè farú nǹkan bẹ́ẹ̀ àáfàá bá ní kò rí bẹ́ẹ̀ o làwọn náà bá tún ní àwọn oníṣẹ̀ṣe àwọn ni wọ́n lọ dènà de àwọn Mr Sunday Teller àwọn tí Saoty ẹ máa share ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà lórílẹ̀ ẹ máa share ẹ àáfà àbánirọ́ ni o wọ́n láwọn àáfà ò dènà dè wọ́n o wọ́n láwọn oníṣẹ̀ṣe gan ló fẹ́ dènà dè àwọn àà mo rò pé ta ni a fẹ́ gbàgbọ́ àwọn oníṣẹ̀ṣe sọ pé mùsùlùmí ń lẹ òkúta máwọn àwọn mùsùlùmí sọ pé àwọn oníṣẹ̀ṣe gangan ló ń lẹ òkúta ọlálùmádé bọ́láńlé ẹ̀ka àbọ̀ ètò yìí olùsàn saheed anibaba ẹkú ètò anthony ayọ̀dèjì smooth samson ìṣọ̀lá sọ̀díìkì mustapha mo máa ṣojú òpó lẹ̀ qh radio tá a wà ní ghana ibẹ̀ ti ń gbọ́ wa a máa ṣojú òpó qh radio accra to the world qh radio lédè kan ṣá mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe àwọn méjèèjì ni mo bá sọ̀rọ̀ lénìí eléyìí sọ pé mùsùlùmí ló dènà àwọn mùsùlùmí sọ pé oníṣẹ̀ṣe ló dènà àmọ́ kinní kan ló dùn mọ́ mi nú pẹ̀lú pẹ̀lú bóníkálukú ṣe ń sọ pé ẹnìkan ló dènà ẹnìkan ló dènà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé abdulmumin adédayọ̀ adélékè láti South Africa ẹ káàbọ̀ gbogbo yín la kí pé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ máa ṣíà ẹ inú mi wá dùn fún kinní kan lénìí àti mùsùlùmí àtàwọn oníṣẹ̀ṣe mi ò gbọ́ nínú ìròyìn pé bóyá wọ́n bára wọn jà ẹnu náà lóníkálukú fi ń sọ tiẹ̀ ẹnu náà lóníkálukú fi ń sọ tiẹ̀ alábí alọ́ba ẹ káàbọ̀ adéwọlé dìran jẹ́ǹtù ẹ káàbọ̀ mo máa ṣojú òpó lẹ̀ láìpẹ́ yìí inú mi dùn pé wọn àbára wọn jà torí pé wọ́n sọ fún mi pé àwọn agbófinró wọ́n ní wọ́n wà níṣẹ́ pẹ́ tí wọ́n dúró wọ́n dúró wán now tó bá wá jẹ́ pé àwọn èèyàn tiwa tó jẹ́ oníṣẹ̀ṣe ló ń lẹ òkúta ni àwọn ọlọ́pàá ò bá ti sọ̀rọ̀ ìyẹn àwọn oníṣẹ̀ṣe ló sọ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọ̀ràn mùsùlùmí kan tán ń lẹ òkúta tí wọ́n ń jù fáwọn oníṣẹ̀ṣe wọ́n wá fẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé tó bá dẹ̀ lọ jẹ́ pé àwọn tàwọn tó jẹ́ oníṣẹ̀ṣe ló bá ń lẹ òkúta ni wọ́n láwọn mọ̀ pé àwọn ọlọ́pàá ti máa ṣiṣẹ́ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní insult àwọn lóríṣiríṣi ìgbà tá a ní pé àwọn wo gangan ló ń bu yín wọ́n ní wọ́n ti sá lọ làwọn àáfàá bá ní ṣé ẹ ti rí pé wọ́n parọ́ mọ́ wọn ni àwọn ò lẹ́kọ̀ọ́ wọ́n parọ́ mọ́ wọn ni àwọn ò jòkúta ok kí gangan wà nìkan tó ṣẹlẹ̀ òun ni ẹjọ́ eléyìí tí wọ́n pè gangan ẹni tó jẹ́ agbẹjọ́rò ara àwọn agbẹjọ́rò ta lọ́lọ́run ó sọ̀rọ̀ ilẹ̀kùn ọ̀rọ̀ náà máa wá láǹfààní láti fi hàn yín lẹ́yọ ṣùgbọ́n ẹ má ì lọ mò ń padà bọ̀ ẹ túbọ̀ máa ṣíyà ẹ̀. From Accra to the world ó milẹ̀ títí ó kárí ayé. QH rédíò làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH rédíò làwa ń gbọ́ fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ kájẹ́ ó bugbájẹ́. QH radio làwa. lédè kan ẹ̀yin olólùfẹ́ wa mo wá mú àwọn point lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yọ Musa ẹ káàbọ̀ sórí ètò Olúwaṣínà ọmọ rẹ̀ mú Rabiu Taiwo gbogbo yín la kí pé ẹ káàbọ̀ Sulaiman Isa Ọmọbọ́láńlé Akínjọlé nígbà tí àwọn ọ̀rọ̀ yẹn wá ń jáde mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbómi dáadáa ìkan lára àwọn tó jẹ́ agbẹjọ́rò fún ta lọ́lọ́hún wọ́n wá jáde wọ́n sọ àwọn nǹkan tí wọ́n bá bọ̀ nílé ẹjọ́ wọ́n àdírẹ́sì àwọn èèyàn tó dúró ń ta wọ́n ní ní alákọ̀ọ́kọ́ wọ́n ní ilé ẹjọ́ tí àwọn wálé ní òun ní ọ̀rọ̀ kan tá pè láti tako ẹjọ́ tó ń lọ lọ́wọ́ ìyẹn nílé ẹjọ́ upper court upper area court nílùú Ìlọrin wọ́n ní àwọn jẹ́ kán mọ̀ pé ẹ̀sùn tó wà lẹ̀ fún Tanilọ́lọ́hun àti bàbá kejì wọ́n ní kò ń ṣe àwọn capital offence bí ẹ̀sùn apànìyàn tẹ̀mí tá bá ń sọ̀rọ̀ pa capital offence òun làwọn ẹ̀sùn bíi ẹ̀sùn apànìyàn àtàwọn nǹkan míì wọ́n ní kò yẹ kó jẹ́ pé á jẹ́ nǹkan tí ẹ̀ẹ̀ta lọ́lọ́run máa jẹ́ ẹjọ́ méjì nílé ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n láwọn lọ tako ẹjọ́ yẹn pé gbogbo ẹjọ́ títa lọ́lọ́run bá fẹ́ jẹ́ wọ́n ní ilé ẹjọ́ ẹyọ kan ló yẹ kó ti máa jẹ́ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ táwọn mùsùlùmí wá sọ àwọn ní ẹ̀sùn títa lọ́lọ́run wọn lẹ́yọ kan ni ó dá wọ́n nìyẹn dá wọ́n ní ẹ̀ṣẹ̀ míì wà tó jẹ́ pé ta lọ́lọ́run àti bàbá ti bí yẹn lọ́jọ́ ṣẹ́ ìyẹn ni ti upper area court làwọn èèyàn wá béèrè pé ẹjọ́ kókó ní ọ̀rọ̀ ni pé ibo lọ̀rọ̀ dé dúró báyìí èní lọ́jọ́ kọkànlá oṣù kẹsàn-án tí wọ́n sún ìgbẹ́jọ́ sí ibo ni nǹkan dé dúró ìyẹn ni nǹkan táwọn èèyàn fẹ́ mọ̀ wọ́n ní àwọn lọ́ọ̀yà tí wọ́n gbé ẹjọ́ wá wọ́n ní wọ́n sọ pé bọ́n ṣe wá tako ọ̀rọ̀ ta lọ́lọ́run pé kò yẹ kó máa jẹ́ ẹjọ́ méjì nílé ẹjọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n láwọn lọ́ọ̀yà tó gbé ẹjọ́ wá wọ́n ní wọ́n sọ pé àwọn ò kàn lè fi ẹnu lásán sọ ọ̀rọ̀ tí mò ń sọ fún yìí dàbí ọ̀rọ̀ tí ìkan lára àwọn lọ́ọ̀yà ta lọ́lọ́run òun ní report tó fáwọn èèyàn láàárọ̀ yìí wọ́n ní àwọn lọ́ọ̀yà tó wá pe ẹjọ́ takuta lọ́lọ́run sọ pé àwọn ò kàn lè máa fi ẹnu lásán sọ pé kí wọ́n káńsù ẹjọ́ yẹn kan gbé kúrò ní upper area court pé kí gbogbo ẹ̀ wà lójú kan wọ́n láfi kan lọ kọ́ kí wọ́n lọ kọ́ sínú ìwé kọ́ jẹ́ kí máa kọ́ in a formal way wọ́n náà tiẹ̀ sọ pé kò sí nǹkan tó burú kí àwọn fi ẹnu sọ ṣùgbọ́n wọ́n ní wọ́n yarí pé àwọn ò ní lè ṣe o ipe ẹnu lásán kọ́ ni wọ́n fi máa kàn béèrè pé wọ́n fẹ́ tako nǹkan kan àfikàn kọ́ sínú ìwé ìkan lára àwọn lọ́ọ̀yà tó jẹ́ ti ta lọ́lọ́run ológì fún rìpọ́ọ̀tì yẹn bákan náà lọ́ọ̀yà yìí tó wá sọ̀rọ̀ ọ̀nà wa ń sọ fún ọ pé ẹ̀sùn tó wà bẹ́lẹ́bù ẹ̀sùn tó yẹ pé wọ́n lè béèlì èèyàn fún òun ni nǹkan tí wọ́n mú àwọn pípù yìí fún ó ní kódà òun rántí pé nígbà ọ̀rọ̀ Abiola versus Federal Government of Nigeria ó lóun rántí pé ẹnu lásán ni wọ́n fi jọ sọ wọ́n sọ pé dandan kan lọ fáìlì sínú ìwé kan ṣùgbọ́n wọ́n yarí pé nǹkan táwọn fẹ́ nìyẹn now ó ní wọ́n ṣe àsọ fáwọn pé káwọn lọ fáìlẹ̀ láti jẹ́ pé kán kọ́ sílẹ̀ wọ́n ní ta lọ́lọ́hún ó sì remain níbi tó wà ó sì remain níbi tó wà ó ní ṣùgbọ́n gbogbo nǹkan tó ní káwọn ó ṣe àwọn ó tètè lọ ṣe kò pẹ́ sígbà yẹn tiẹ̀ ní àáfà òkúta gidi ń kọjá lọ tí gbogbo àwọn ọmọ kéwú tí wọ́n sì ń pa àáfà òkúta gidi lé gẹ́gẹ́ bí àáfà wọn now ẹ̀yin olólùfẹ́ wa pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a wá sọ yìí èrò ọkàn ti yí la wá nílò báyìí o gbogbo wa nígboro náà láti mọ kí ló ń lọ adẹ̀ ti mọ kí ló ń hápùn gbogbo wa náà ládẹ̀ ti ń fojú kan bí ọ̀rọ̀ ṣe ń lọ níbi tí ọ̀rọ̀ dé dúró báyìí àti níbi tó ń lọ báyìí kí ni nǹkan tẹ́ ẹ lérò ipe ó fẹ́ kí ni nǹkan tẹ́ ẹ lérò pé bí ó ṣe ń lọ ẹ̀yin ń tẹ̀lé kí làwọn nǹkan tẹ́ ẹ lérò pé ó yẹ kí ìjọba bójú wò kí làwọn àlàyé míì tẹ́ ẹ fẹ́ ṣe lórí nǹkan tó ń lọ pé ta lọ́lọ́run àtàwọn àáfàá ìjà ẹ̀sìn ogun ẹ̀sìn ọlọ́run ò ní jẹ́ ká rí ní nàìjíríà ogun tàwọn olóṣèlú gan àgbàdua kárí débìdébì ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn tiẹ̀ kó máa jẹ́ tiẹ̀ ẹ̀sìn tèmi kó máa jẹ́ tèmi kóníkálukú kọjú mọ́ nǹkan tó bá gbàgbọ́ ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ rò pé ó fẹ́ ṣẹlẹ̀ kí lè rò ọkàn tí pẹ̀lú gbogbo ẹjọ́ tó ń lọ yẹn àti sójú òpó lẹ́ whatsapp call only ẹ jẹ́ á mọ èrò ọkàn ti yín ẹ̀sìn kẹ́sìn tó ní kálukú bá ń sìn àfi ẹ̀sìn tó nǹkan tó wà ńlẹ̀ o lẹ́yìn pé kóníkálukú ó sọtọ́ kan ẹ̀ kára ó fúyẹ́ kóníkálukú ó ṣe kí ni ó sọtọ́ kan ẹ̀ karafuye whatsapp call only plus two three three five seven eight four eight two nine eight zero ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ sọ Adénìké Kúdí Ọlátúnjí wọ́n nílé yìí kì í ṣe ìjà ẹ̀sìn ẹ jẹ́ àjọsọ kílèrò ọkàn tí ẹ̀lú ẹ̀ka àsánsà. ẹ̀lú ẹ̀ka bàbá mi ẹ̀ka àsán ẹ̀ka àbọ̀ sórí ètò sà. àwa ni ẹ̀sà ẹ̀kú ṣẹ́ sà. ó kọ́ yé àtúntẹ̀ jí ń pè wá orúkọ mi ni mr adéwọlé láti denmark. mr adéwọlé láti denmark ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ sùnùkùn tó wà nílẹ̀ yìí. ẹ sà ẹ sà ọbí tí mo fẹ́ sọ̀rọ̀ lọ lélẹ̀ ẹjọ́ torí ọlọ́run ṣé ẹ máa pé iṣẹ́ ti yín sìn yẹn ilẹ̀ ń gbóhùn sáfẹ́fẹ́ táwọn èèyàn dẹ̀ ń gbọ́. ok. ṣe rí àtòníṣẹ̀ṣe o àti mùsùlùmí o èmi ìbá ní pé ká fọwọ́ wọ́nú ká jẹ́ kí nǹkan ìkàjẹ́ kó lọlẹ̀ ìkọ́sọ̀rọ̀ wọ́n ní wọ́n máa nàìjíríà ni torí àdáṣe ṣe pé muslim student ticket ilẹ̀ ṣé náà ni problem ti ń jáde nsìn ẹ jẹ́ ṣe sùúrù fúnra wa. Hmm. ntẹ̀pẹ́ ní ṣe àló dáa ṣọ́rọ̀ mi yẹn n tó ṣe àló dáa bẹ́ẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn ẹ jẹ́ ká fọgbọ́n wò ẹ má lọ fọ̀gbẹ́ni kan filẹ̀ ọ̀rọ̀ ẹ ti dọ́gbọ́n jẹyọ díẹ̀díẹ̀ mùsùlùmí ṣe the same ilẹ̀ yorùbá náà the same thing ti ń padà jáde bọ̀dá mi eléyò kì í ṣe ibo ló dá wàhálà lẹ kì í ṣe haúsá ló dá wàhálà lẹ sí i o ẹ jẹ́ ká ronú náà hmm. ẹ jẹ́ ká ronú because àmọ́ sọ pé ẹ kìnnìkan kìnnìkan àbẹ́ kó ṣe gbogbo ogun tó gbé ti ọmọkùnrin owó padà borí ẹ̀yin náà àwọn alára tó wàrà wà ń bẹ̀rẹ̀ sí ṣe tàbí ọlọ́run máa kú síbẹ̀ ni ẹ̀yin mùsùlùmí máa ṣe kìnnìkan ẹ jẹ́ ká ronú that is my own eh, eh, suggestion. ojú ò ní tí ì sá láti Denmark ojú ò ní tì í sà láti Denmark ah in fact eh, broda mi yẹn wọ́n sọ̀rọ̀ tó dùn mọ́ mi nú gan o wọ́n sọ̀rọ̀ tó dùn mọ́ mi nú gan wọ́n ní àwọn awuyewuye kan ti ń wáyé tẹ́lẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwa gbàgbọ́ pé Nàìjíríà yẹn kò lè jẹ́ ìlú tí wọ́n wá Islam Islam Islamize àbí kí náà ń pè é àbí Islamize náà ń pè é ni a gbàgbọ́ pé Nàìjíríà oníkálukú gbọ́dọ̀ free láti máa ṣe ẹ̀sìn tó bá wù ú a dẹ̀ mọ̀ pé àwọn ìjọba tó wà níbẹ̀ sìn ọ̀gán ò tiẹ̀ gbọ́dọ̀ dán wò torí wọn promise wa nígbà tí wọ́n ṣe campaign pé àwọn fẹ́ sọ Nàìjíríà di Islamic country mo believe pé wẹ́ẹ̀ kò tiẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run èrò ọkàn ẹ̀yin aráàlú èrò ọkàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ wo ẹ̀gbọ́n mi tó pè mí láti Denmark sìn wọ́n làwọn fẹ́ sọ pé àtàwọn oníṣẹ̀ṣe àti mùsùlùmí àfi kóníkálukú lọ fọwọ́wọ́nú sodiq ọláríwájú ẹ káàbọ̀ sórí ètò gabriel ọlálẹ́kan ẹ káàbọ̀ àti sójú òpólẹ̀ oníkálukú láǹfààní àti sọ tiẹ̀ ìdí nìyẹn tá a fi open microphone pé kóníkálukú ẹ̀jẹ̀ àjọsọ ètò wà lẹ́kàn brọ́dà mi tán pé láti denmark sí làwọn sọ yẹn pé à ń fẹ́ káwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí à ń fẹ́ kóníkálukú fọwọ́ nù o kóníkálukú dẹ̀ mọ̀ wípé a gbọ́dọ̀ rí ogun a gbọ́dọ̀ rí wàhálà torí pé ìbẹ̀rẹ̀ wàhálà lèèyàn máa ń rí kò sẹ́ni tó mọbi tí ó máa parí sí ẹ jẹ́ kí a tún yẹ̀ wò látàpá bí ẹ lọ́ọ̀ sà. ọ̀rẹ́ mi àbẹ́ mi kí ètò. bàbá mi yẹ ká sí sà. a kú ètò. ojú òní tì í sà. ṣe rí àmì ọ̀rọ̀ afẹ́kásítọ̀ tó wà ńlẹ̀ yìí. yes gbogbo tábà gbogbo àwọn tó bá ń bẹ àwọn mùsùlùmí pé kó fọwọ́ wọn lọ wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ ni o ẹni tí wọ́n ń bẹ̀bẹ̀ fún pé kán fọwọ́ wọ́nú lé lórí ǹjẹ́ òun gangan gbà ǹjẹ́ òun gangan sọ̀kọ́m ọmọ ìyá ẹ̀ gangan jáde bí ọjọ́ mẹ́rin sẹ́yìn pé kò ẹ́fà sọ ojoojúmọ́ lòun àti ẹ̀rín rírà ó dẹ̀ lẹ́nu bọ́dì ò gbọ́dọ̀ bóun bẹ̀bẹ̀ náà wọ́n jẹ̀ mí tó dẹ̀ ẹwà fáforíjì ni pé ẹni tó ṣe ń kọ̀ọ̀kan gbà kó ń fẹ̀ á sì lẹ́bi láti á sì lórí láti tú bá na ìtàn rí àìsíde pé kò gbọdọ̀ bóun bẹ̀bẹ̀ ẹnìbọ̀dì ò gbọdọ̀ bóun bẹ̀bẹ̀ ní ara bíi àmọ́ mọ́tàtà máa mú gbogbo àtọ́ bá ń náà bú èmi wò bẹ̀tẹ̀ náà ẹ wá jáde pé ẹni yìí ò sọ pé nínú ibi tó wà gbogbo àwọn tí wọ́n ń sá káàkiri wípé wọ́n ṣe gbá kó òun lẹni tó yẹ kó sọ pé tọ òun sọ kọ mò ń sọrẹ́ndà tó bá fẹ́ tó bá fi ọ̀rọ̀ ẹ wé ọ̀rọ̀ Ọbásanjọ́ wé ọ̀rọ̀ Ìgbà ìyẹn yàtọ̀ sí personal case o ọ̀rọ̀ pé ìjọba ṣe gbá fẹ̀yìn àpẹ́ lórí ọ̀rọ̀ òṣèlú àbí nǹkan kan yẹn ṣe é gbọ́ bọ̀tẹ́ tó lọ sẹ́wọ̀n lórí ìbanilórúkọjá abẹni tó nínú ìbáàdì wọ́n ṣe máa tíìtì ẹ̀kọ́ ní ṣe máa tíìtì olóṣèlú so àwọn èèyàn àwọn gangan ni tí wọ́n bá sọ̀rọ̀ tíbi tó wà bá tẹ lọ́rùn ibi tó wà tẹ lọ́rùn ló ṣe ni wọ́n mú gun bẹ̀bẹ̀ kí ló dé táwọn dára wa láì mú òun lẹni tó yẹ kó jẹ́ pé ṣèlúté ọkùnrin ló mọ gbogbo ẹ̀wù fáyà ara bíi amẹ́ta màmá ẹ̀ àti sísá rẹ̀ ṣùgbọ́n nígbà fi mọ̀ wípé wọn ò gbà kí wọn ò kò fẹ́ kábò ń bẹ̀bẹ̀ náà ni pé attempt láti ẹ wo ṣe lábìbò lábìbìlágbàjì gbogbo bọ́n ṣe ń sọ̀rọ̀ tán mú àpíìsì àwọn èèyàn tó ń bẹ̀bẹ̀ ń pé lọ́jọ́ kí kéèsì yìí káwọn fọwọ́ wọnú fine ẹ wo nǹkan tí gbogbo àdínìta iná náà ẹ wo nǹkan tó ń post ẹ wo nǹkan táwọn oníṣẹ̀ṣe ń sọ. wọn ò ready for peace now wáyé táwọn máa gbára wa lọ́wọ́ mú fún ẹni tí ò ready for peace ìmọ̀ràn tèmi ojú bẹ́ẹ̀ lọ àwọn ní kọ́kọ́ check ara wọn wò àwọn ní wọn kọ́ gbà láfíà láì ẹni tó ṣe ọkọ̀ kọ́ gbà fún òun sẹ́ẹ̀ òun ni ó sọ pé tán bóun bẹ̀bẹ̀ káyọ̀ ẹgbẹ́ ọmọ ìyá ẹ̀ tó jáde ń jẹrin ọkùnrin ẹ̀ bá sọ pé ojoojúmọ́ lòun rí tani ọlọ́run o tani ọlọ́run ti sóbà o ó ní kán bóun bẹ̀bẹ̀ o so ndẹ́sí wa mọ̀ pé ọ̀rọ̀ tí àìtẹ́ mi ń sọ ó ní backup náà ní pé ẹ̀wò gbèsè táwọn lọ́ọ̀yà tani ọlọ́run gbé iṣẹ́ kan máa jìjà lọ bí wọ́n ṣe gbà bẹ́ẹ̀ àkọ́kọ́ gbẹ́jọ́ kalẹ̀ pé àwọn ilé ẹjọ́ wọn ò lẹ́sẹ̀ láti gbọ́ ẹjọ́ òní lè ní báyìí lọ́sẹ̀ ẹ̀ púfẹ̀ fún jọ́mì tán bá padà wá wọ́n ṣe wá bẹ̀rẹ̀ iṣu bẹ́ẹ̀lì ọjọ́ ń lọ náà nìyẹn tá a wá ní jìyà rẹ̀ ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ Mr. Hamzat. ẹ ṣí gan ni dájì ẹ ṣí gan ni bàbá mi ojú òní tí ì sá mo really appreciate yeah. contribution yìí tó ẹ̀yin yẹn wá ṣe é rí pé mo sọ fún pé tí ọ̀rọ̀ bá ń ṣẹlẹ̀ níbì kan wọ́n á ní tó bá ní wọn pè é sí àwọn èèyàn wá sọ wọn pè é sí ló sọ wọ́n á ní wọn ṣáà mú ẹ lọ́wọ́ dání wọn ṣáà mú ẹ lọ́wọ́ dání ẹ jẹ́ kí a jọ sọ kájọ fi ẹnu ojú sùnùkùn àwọn tèmi gidi gangan ẹ bá yín rédíò yín lẹ́sà. ẹ kú ètò sà. ẹ bá mi yẹ sà ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò. ẹ ẹ rọ̀dà ẹ kọjá ẹ jọ mo fẹ́ dá sétò ni o. bàbá inú mi ò bá dùn inú mi ò bá dùn ẹ bá wa dá sí sà. ok ẹ ṣe gan adúpẹ́ lọ́wọ́ lọ́hùn. Eh, actually eh, ẹni tó pè tán lẹ́ẹ̀kan mi ò mi ò try àti bú wọn but yorùbá kan la jìjọ ń sọ lẹ́nu and uh, most people tó wà ní overs mr quadri amsat. yes sir. ghana lẹ wà níbi tẹ ẹ wà yẹn. bẹẹni. mùsùlùmí ni yín. bẹẹni. kristiani wà ghana. bẹẹni. ẹlẹ́bọ wà ghana. bẹẹni. tó bá wù yín kúrò ní ghana. kẹ́ lọ Accra kẹ́ ẹ gbẹ́ hello sir. ọ̀rọ̀ defamation no defamation. hello sir ṣé ń gbọ́ mi sir. mo ti ń gbọ́ yín sir mo ti ń gbọ́ yín sir. ọ̀rọ̀ pé èèyàn defamation variable offence ni kì í ṣe offence tó lè fi tìyàn mọ́lé. ok. tí èèyàn bá ti èèyàn kan mọ́lé under available o ti wà legal illegal nǹkan tí wọ́n ṣe nílọrin òun ni pé wọ́n fẹ́ intimidate tani ọlọ́run tó máa fi surrender tó máa fi lè surrender sí ẹ̀sìn wọ́n fẹ́ intimidate ẹ̀ mi ò mi ò bí gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe ìlú Ìlọrin mo gbébẹ̀ dáadáa mo dẹ̀ mọ̀ wọ́n. mo mọ̀ wọ́n gan wọ́n máa surprise wọ́n fẹ́ surprise ni so ìgbà tí ẹ̀gbọ́n bọ́ọ̀yì dẹ̀ ti jáde síta tó ti lọ sọ pé wọn ò ní ṣe yẹn wọ́n máa tún bẹ̀rẹ̀ àti máa surprise lọ ni. ok nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kì í ṣe pé bóyá ti torí kínní anything no deformation of character kò yẹ kí at least títì mọ́lẹ́ thirteen days ó pọ̀ jù twenty four hours thirteen days. òun náà lè nìyẹn sátìmọ́lé mọ́ ti ń lọ́wọ́ nínú ó ti ń lọ́wọ́ nínú so orogún òwò orogún òwò ó ti wọnú ẹ̀ tàbí pé àwọn mùsùlùmí fi pay níbìkan tó já wípé bọ̀bọ̀ yẹn ó ń wé ní háàtì àwọn èèyàn kan so kí ni nǹkan ń wé nìyẹn ó ti ń ba àwọn mùsùlùmí kan. so àwọn èèyàn ti rí i pé àwọn ń jábọ̀ àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ wọn mọ́ that is why tí àwọn fi máa gbógun títa lọ́lọ́run láti lè suppress ẹ̀ láti lè surrender so bàbá yẹn dẹ̀ ti jáṣẹ́ wọn nígbà tó ti fọ̀rọ̀ lẹ́ta nínú cell pé òun ò rán anybody láti sọ̀rọ̀ so òun lè fi máa rí bí hmm. máa wá nìyẹn pẹ̀lú negative thoughts hmm. kò sẹ́yìn tó sọ pé nǹkan tí tani ọlọ́run ṣe ó bú bàbá bàbá kéwà gòdò ó bú bàbá Àjàní Bello bàbá àwọn bàbá títí ẹ̀ nínà ó ṣèbí Yorùbá jìjọ ni wá hmm. àwọn tó ń ṣiṣẹ́ gangan wọn kì í ṣe Yorùbá wọ́n sọ̀pẹ́ẹ̀sì ni wọ́n lo àwọn Yorùbá kan láti èkésì ara wọn ìnádà láti sọ̀pẹ́ẹ̀sì tani ọlọ́run kó má bàa tú àṣírí wọn nǹkan tí wọ́n ń ṣe nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ nǹkan tẹ̀mí kan máa advise táwọn ọmọ yorùbá ni wípé in case táwọn máa dájà ẹ̀sìn ilẹ̀ ìwọ yorùbá mùsùlùmí bóyá ọlọ́dẹ máa fún ẹ lórí ọ̀fẹ́ àti dojú ìbọn kọ àbí dojú ìjà kọ ọmọ ìyá ẹ tó jẹ́ kìrìsìtẹ́nì àbí ọmọ ìyá ẹ tó jẹ́ babaláwo tìtorí ọ̀rọ̀ ẹ̀sìn tí tá a bá nílò ọpọlọ ara wa yorùbá ò kì í ẹ̀sìn mm. ẹ jẹ́ ká mọ̀ wípé. mùsùlùmí no tó bá bú bàbá akéwùgbà góòdù tí bàbá akéwùgbà góòdù bá fúnra ẹ̀ lọ fáìlì kéèsì ní kóòtù ìyẹn kì í sọ̀rọ̀ ìjà ẹ̀sìn. ẹ ṣeun gan san. bàbá Àjàní wọn fúnra wọn lọ sí kóòtù kan láwọn ló fáìlì kéèsì hmm. ó ṣe wá jáwọn Ìlọrin ló fáìlì kéèsì kéèsì bàbá Àjàní Bello ṣé àwọn ni agbẹnusọ àbọ bàbá Àjàní Bello ni. ẹ ṣe gan san ẹ ṣe gan san ẹ ṣe gan ni san ẹ ṣe wẹ́pẹ́ ẹ ṣe wẹ́pẹ́ làkà ẹ ṣeun ẹ̀yin èèyàn mo láti ṣàlàyé kinní kan fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìlàṣẹ rí nígbà míì wà tẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà tẹ́ pé wọn kì í fi ara balẹ̀ bóyá wọ́n ṣẹ̀ wọlé sórí ètò ni o bóyá wọn kì í gbọ́ wa dáadáa ni o ẹnìkan ní Mr. Quadri ẹ bẹ̀rù defamation ni wọ́n mú fún kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ṣé bẹ́ẹ̀ rí i pé èmi ò mọ̀ báyìí sọ nǹkan kan tí wọ́n mú fún un ẹ gbọ́ mi dáadáa bóyá èyí tẹ́ ṣe wọlé this is QH radio tó wà lórílẹ̀‐èdè Ghana ètò dẹ̀ ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ òun là ń gbé mi ò conclude anything èmi ò sọ nǹkan tó mú ta lọ lóhùn fún report tá à ń gbọ́ òun la fi ń sọ̀rọ̀ a sọ pé nǹkan báyìí ni wọ́n mú fún a sọ pé nǹkan báyìí ṣe ìgbóríṣiríṣi náà làwọn èèyàn sọ àsìkò gbà kan ni wọ́n kọ́kọ́ sọ pé torí pé ta ló ń bú ànábì torí pé ta ni ọlọ́run bú ọlọ́run àbúbú ẹnìkan èmi gan wà lára àwọn tó sọ pé ẹ má má jẹ́ kán gbọ́ kínní yẹn ta tẹ́nìkan bá bọ́ ànábì tó bá bọ́ ọlọ́run tó bá bú kínní kan kò máa yẹ kán mú ọ kán foni tọ̀hún sílẹ̀ pẹ̀lú ọlọ́run rẹ̀ ni ṣùgbọ́n defamation ni wọ́n sọ pé wọ́n mú fún àwa náà mọ̀ bẹ́ẹ̀ à ń ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láàrin ara wa ni pé pẹ̀lú bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ o kí lẹ̀yin rò pé ó yẹ kíjọba tún bojú wò láàrin yẹn bóyá ìjọba ò ṣàkíyèsí ẹ̀ ìyẹn ìjọba ìpínlẹ̀ Kwara kì í sì ṣèjọba ìpínlẹ̀ Kwara nìkan tí nǹkan kan bá ń lọ ní ìpínlẹ̀ kan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà láǹfààní àti bojú wò pé n tó ń lọ ní ìpínlẹ̀ yẹn o bó ṣe ń lọ yẹn o ó dáa tó o àbí bó ṣe ń lọ bẹ́ẹ̀ kò dáa tó ó tán la fi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n onílàákàyè pé ẹ jẹ́ ká jọ sọ àwọn àáfàá ẹnìkan ti ẹnìkan ti sọ pé eh, lójú tàwọn àfẹ́kànfọ́ wọnú ẹnìkan ní àwọn ta lọ́lọ́hún ìgbà tí wọ́n ti sóbà ni wọ́n fi lè fọwọ́nú ìdí tá a fi sọ nìyẹn pé oníkálukú pẹ̀lú ìwọ ọkàn títí ẹ̀ kílẹ̀ yín rò pé ó yẹ kí ìjọba ó tún bójú wò torí pé aráàlú ò láṣẹ lórí nǹkan tó wà nílẹ̀ ìmọ̀ọ́sìn ilé ẹjọ́ lọ́rọ̀ wa èrò ọkàn téèyàn bá dúró tẹ́nìkan dúró tẹ́nìkejì dúró oríṣiríṣi nǹkan táwọn èèyàn máa sọ ló jẹ́ pé ó yàtọ̀ síra wọn plus two three three five seven eight four eight two nine eight zero whatsapp call only plus two three three five seven eight four eight two nine eight zero òun ni nọ́mbà tá à ń lò láti lè jẹ́ pé a ti rí àwọn tó ti bá wa dá sí láti amẹ́ríkà àti sọ̀tọ̀ kan wọn a rí àwọn èèyàn tó ti dá sí láti denmark wọ́n ti sọ èrò ọkàn wọn wọ́n ti pè wá láti eh, nàìjíríà gangan tọ́rọ̀ ti ṣẹlẹ̀ láti bá wa dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ló jẹ́ pé ojú tó ní kálukú fi wo ọ̀rọ̀ wọ́n ní tí ẹ bá gbé ìlú gángan dání tó gbé ìlú gángan dání ẹ̀ pé tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì máa ń sọ pé ah ó dùn mí pé mi ò láǹfààní àti sọ èrò ọkàn mi ni o tí mo bá lè láǹfààní àti sọ èrò ọkàn mi ni nǹkan báyìí ni mi ò bá sọ ìdí nìyẹn tá a fi ṣe ojú òpó lẹ́pẹ́ ẹ̀yin tẹ́jú olólùfẹ́ wa ẹ jẹ́ kí agbọ́tẹnu yín ká làákà èyí kẹjẹ àjọyá ọgbọ́n yín lò ẹ káàsán sáà ẹ̀lò ẹ̀ka sọ akú ètò. bàbá mi ẹ̀ka àbọ̀sọ̀rọ̀ ètò sọ. àdẹ̀kù bójú ló gbé náà. ẹ ṣe gan sa. ṣe rí nǹkan tẹ́mi kan fẹ́ tẹ́mi kan fẹ́ sọ bẹ́ẹ̀ òun ni wípé a ní problem kan ní áfíríkà or most especially nàìjíríà a kì máa ń tà láti wà critical nínú analysis wa tí wọ́n bá dẹ̀ ní kéèyàn wà critical nínú analysis òun nínú analysis òun ni wípé you will look at the antecedents of the problem. You will look at the consequences of it. So understanding the problem, then be able to find problem uh, solution to that problem. And issue here in Africa. And also, nǹkan tó wà tó ń feel remorse lórí whatever To cut my story short, òun ni wípé nǹkan tó ń mú in lọ lọ́hùn nǹkan specifically gbogbo wa la mọ̀ pé defamation of character ó wà ń and kò dẹ̀ sí ibi tí wọ́n ti tí tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ní across the world tí ò kì í ṣe punishable offence so ńgbà tán ti bọ̀bọ̀ yìí ńgbà tán ti mọ́lé so eh, tẹ́ bá wo last time tán lọ sí court lórí ọ̀rọ̀ yìí èyí tó yẹ kí ọ̀hún sọ pé kí ọ̀hún sọ pé kí Tani Olohun máa apply fún bail o ọ̀hún ní kó máa apply fún bail àwọn tó yẹ kó apply fún bail nǹkan tó lọ ń ṣe ní kóòtù ọ̀tọ̀ ni ẹ wo di ọ̀dà woman tó ń mú ìyá ọ̀ṣun nígbà yẹn ṣé o gbígbà tó padà lọ sí court lẹ́lẹ́kejì nínú information tá a gbọ́ ni wípé agbẹjọ́rò ìyá yẹn náà ó bẹ̀rẹ̀ sí ní ṣe kábàkábà àwọn agbẹjọ́rò mùsùlùmí ló tún sọ fún wọn yìí pé yìí tẹ́tẹ́ ìṣe yìí ẹ lè help situation ẹ forí korí kẹ́ ẹ sọ nǹkan tẹ́ fẹ́ so that àwa náà lè mọ̀ bóyá agrees bóyá agrees nígbà tí lọ́yà àwọn dẹ̀ padà wá àwọn other side ló ti sọ pé àwọn agrees ẹ wá wọ̀rọ̀ ta ni ọlọ́run last time tán lọ sí court kábàkábà kábàkábà ni gbogbo wọn ṣe and this does not help the situation ọ̀hún sọ pé ọ̀hún grant ta lọ́lọ́ ní bẹ́ẹ̀lù tó bá jẹ́ pé bail application yẹn náà bá submit the last time tán lọ sí court ni possibly kò jẹ́ pé ní yìí bẹ́ẹ̀lì yẹn náà máa focus lé lórí ilé ẹjọ́ kan tún wá fún wọn ní option wípé ṣé ẹ fẹ́ apply for bail ni àbí ẹ fẹ́ ẹ fẹ́ question wípé ṣé ilé ẹjọ́ ní jurisdiction àbí kò nǹkan tẹ́ ẹ gbé lọ síwájú adájọ́ òun ni adájọ́ máa dá fún yín eléyìí ò kì í ṣe pé bóyá torí wípé Ìlọrin àbí kò ṣe Ìlọrin ọ̀n ṣe kinní kan no it is not ọ̀rọ̀ ti wà ní ọwọ́ ìjọba ṣé ìjọba ló máa dá ẹjọ́ yẹn nǹkan tẹ́yìn bá dẹ̀ béèrè fún òun ni ìjọba máa sọ pé okay we can do this àwọn tó wá béèrè lọ́wọ́ àwọn other side pé ṣó tẹ́ yín lọ́rùn tí ò bá tẹ́ wọn lọ́rùn àwọn tó sọ pé kò tẹ́ àwọn lọ́rùn ìdí báyìí báyìí báyìí ni ò ṣe tẹ́ àwọn lọ́rùn gbọ̀ngàn tó ń ṣẹlẹ̀ kọ́ nìyẹn àwọn lọ́yà ta ni ọlọ́run náà help situation and àwọn tó dẹ̀ tún post lórí eh, lórí eh, social media Tani Olohun náà ṣé ká ṣe pé kò sí èèyàn lára àwọn agbẹjọ́rò àbádájọ́ tó ń wo kinní yẹn ni of course it is there so one way or the other gbogbo wa a ní láti look into this thing critically hmm. eléyìí ò kì í ṣọ̀rọ̀ jẹ̀ ẹ̀sìn hmm. ìjà wípé defamation of character tẹ bá tún gbọ́ nǹkan tí àfa ṣe àfa làbí tàbí kíní kan tó sọ lọ́jọ́ wo pé àwọn tó fẹ́ file another case kíní kan kíní hmm. kan kí àfẹ admin ìpanilọ́wọ́ náà kó náà sì tẹ pause díẹ̀ nǹkan tó ń pè ní kéèyàn wá remorse nìyẹn ẹni hmm. èèyàn tí ó wà nínú custody tó tì mọ́lé ara ń ta ara ní ẹ̀yin ò mọ̀ ẹ tún gbé nǹkan míì jáde lórí wẹ́bsáìtì tí ẹni yẹn ti hu ìwà yẹn ṣé mọ̀ pé gbogbo nǹkan tí Tani Olohun tó post yẹn inú gbọ́kàn ló ti ń ṣe kinní yẹn kò kí ṣe má dírẹ́sì kan náà tírèsì ẹ̀ lọ wípé ibi báyìí ni bọ̀bọ̀ yẹn ń gbé inú igbó ni ló ti ń ṣe kinní yẹn bó dẹ̀ iwájú ìta ẹ̀ bọ̀ igi la máa ń rí ní background so eh, platform Tani Olohun ó ti jẹ́ that place eh, the, the, ibi tí wọ́n ti conduct act yẹn or offence yẹn òun ni orí page yẹn because ibẹ̀ náà ti project whatever tí ó sọ the same page yẹn náà lẹ́tọ́ sì tún fi ń lẹ́tọ́ sì fi ń continue lẹ́tọ́ fi ń ba àwọn míì lẹ́tọ́ fi ń ba àwọn lórúkọ jẹ́ so tó bá tún fẹ́ sùn sí yìí náà tani ọlọ́run ló sì ní péèjì yẹn hmm. ó sì ní lígú ó na péèjì yẹn kéèsì máa ma kún kéèsì on top of the case ni bá ṣe máa analyse kìíní yìí antecedent tí mo sọ lákọ̀ọ́kọ́ ibo náà ti kí ló kí ni nǹkan tó sọ ibo náà ti commit offence yẹn ok kí ni nǹkan tá a fẹ́ wá ṣe nǹkan báyìí la fẹ́ ṣe wípé ẹ jẹ́ ká apply fún bail ṣé ọ máa bẹ́ẹ̀lì ẹ̀ ṣé kóòtù máa gbà ṣé kóòtù ní gbà ṣé àwọn tó máa agree ṣé ní agree that is ilé ẹjọ́ ò sọ pé òun reject bẹ́ẹ̀lì wọn o ọ̀ tí lè file bail application ni wọ́n hmm. ṣe analyse nǹkan ni ká máa ti emotion wọ́n sentimental ká máa ti bọ̀. ẹ ṣe gan mo ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín sá ah, ṣe rí mo máa sọ kíndé kan fún pé <clears throat> inú mi dùn pé lórí péjì wa yìí àwọn intelligent àwọn náà pọ̀ jù ọdún kò sí bá a ṣe fẹ́ ṣe náà tá à ní rí àwọn kọ̀ọ̀kan tó máa jẹ́ bí èèyàn burúkú lórí péjì ó ṣe pé péjì yẹn oníkálukú ló free láti wá síbẹ̀ but ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ tẹ́ bá ti ráwọn tó jọ́jọ́ gbọ́n ẹ máa rọrùn làkàì mo ti rẹ́ni tó ní mo sorí pọn dandan lẹ́nu gbàtà àbẹ̀rẹ̀ ah. ètò yìí ṣe ìpò ní pọn dandan òní kankan ṣe pẹ̀lú ètò. ẹ lọ sà ẹ kà sàn. ẹ lọ. ẹ kà sàn o kò dédé àsìkò. ẹ màmá ṣeun ṣé ẹ gbọ́ nǹkan tá à ń bá bọ̀ sà. àsìkò ṣé é gbọ́n tá à ń bá bọ̀ lórí ètò. àpò pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. ó yẹ bá wa dá sí i. gẹ́gẹ́ bí ọ̀tún ń bẹ́ ńlẹ̀ lẹ́mọ̀ pé gbogbo nǹkan àfikà ah, ní fún. ah mo dẹ̀ ń gbádùn yín o mo dẹ̀ ń gbádùn yín o reconnection nìyẹn reason tí mo sọ fún yín nìyẹn pé nọ́mbà tá a pè fún yín gangan òun ni kẹ́ ẹ lò plus two three three five seven eight plus two three three five seven eight four eight two nine eight zero ìyẹn ni the best line tẹ́ ẹ plus two three three five seven eight four eight two nine eight zero Oh, sẹ́ríkì ọyẹ ẹ tètè sọ̀rọ̀ kálí bá gbọ́ yín sà. ṣé ń gbọ́ mi sà. àti ń gbọ́ yín kẹ́ tètè sọ̀rọ̀ sà. wọn yorùbá ní bẹ́lẹ́sẹ̀ bá ti mú ẹbí ẹ̀ kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. àwọn tí wọ́n ṣẹ̀ gẹ́gẹ́ ṣé wọ́n gbà pa àwọn ṣẹ̀. because ọ̀tọ̀ ni pé mo pa mo ṣẹ̀ má bínú ọ̀tọ̀ ni pé nǹkan tí mo ṣe mi ò mọ̀ pé mo ṣe ẹ̀ mọ̀ kó yàtọ̀ síra wọn hmm. because àwọn tí à ń sọ yìí wọn kò tẹ̀fẹ́ fún Ìlọrin lórúkọ tí kì í ṣe ti Ìlọrin ni yóò bá mi yé yín mẹ́ẹ̀ bí ìyàwó àtọkọ gan bá jà nínú ilé tí ìyàwó ti mọ̀ pé òun ṣẹ̀ tó ní mi má bínú bó ti ń kí ọkọ ọkọ òun le tó ọkọ òun gan yóò fi ọ̀rọ̀ lẹ̀ ipe àbúrò tó náà gbọ́dọ̀ bẹ̀bẹ̀ dájúdájú kò sí nǹkan kan nù. tí wọ́n bá ti mọ ẹsẹ̀ tí wọ́n bá kí wọ́n fi ẹ̀kan kí ìjọba ṣe ọ má bínú kí ni nǹkan tó wà ń bẹ̀ ẹ́ ọlọ́run tọ̀ ọgbọ́n aṣọ náà ọlọ́run ní dẹ̀wọ́ la mọ́ ọlọ́run kọ àmọ́ ọlọ́run bá wọn yanjú ẹ̀ sínú bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan gbé náà wọ́n fẹ́ kó di ìjẹ̀sìn eléyìí kò lè di ìjẹ̀sìn kò sí ọ̀rọ̀ pọ́n ọ̀rọ̀ ìjẹ̀sìn kan bẹ́ẹ̀ so ẹbí àdúgbò ta ni ọlọ́run ẹwà àwọn program ti ń gbé síta ṣé program ti ń tún nǹkan ok ẹ ṣe gan akọ abúlé ti gbé wáyé. ọlọ́run ṣamọ̀nà kó wa wa àtàbíjọ mo ti ń pè yín. látàbíjọ ẹ ṣe gan ni sà ẹ ṣeun ojú òní tí ń sà ẹ ṣeun. hello. ó ga ohun sẹ́lẹ́sẹ́ lélẹ́yìí ohun sẹ́lẹ́sẹ́. ẹ kú gbàdọ̀ sà. ṣé ẹ wà lórí ètò látẹ̀ kan. mi wà lórí ètò bọ́ mo wá pọ́ìntì kan wípé ẹ sọ̀rọ̀ nípa kéèsì ìdálọ́lọ́ hmm. bí yẹn ṣe àǹkó bẹ́ẹ̀ni. even bí mi bá wèrè yẹn ló máa ní orí ọ̀rọ̀ ló ń bá báwo ni yorùbá ṣe máa ń pè. bẹ́ẹ̀ni. so mo ṣì rọdà sáà nìkan tẹ̀ ṣe ń sọ dáadáa. ok. ṣe rí country wa Nigeria is our country we all want when uh, Yorùbá people want to say àwọn Yorùbá lẹ́yà kan wọ́n sọ pé àwọn fẹ́ òmìnira àwọn ẹ̀yà kan lára kan wọ́n sọ pé àwọn fẹ́ wọ́n Nàìjíríà àwọn ìyà kan láyà kan lára àwọn religions wa wọ́n sọ wípé ah, we are still better than that religion àwọn ìyà kan lára àwọn tí ò ṣe religion wọ́n sọ pé no ẹ̀sìn tá a ti dáyé bá òun làwọn ò máa ṣe lọ ṣe rí ìdí àṣàmọ̀ tí mo sọ yìí ni wípé ẹni tó pè láti sìn wọ́n ní wípé ẹgbẹ́ ẹ̀ sọ wípé ó lóun ò lè bẹ̀bẹ̀ ṣe wa wọ́n ní o mo kó tí wọn mi ò bú wọn wọ́n ní ẹni yẹn sọ wípé ó ní òun ò lè bẹ̀bẹ̀ okay wọ́n ní gbogbo àwọn ìyá lókè wọ́n ní kò lè bẹ̀bẹ̀ kò lè bẹ̀bẹ̀ ẹni tó tẹ̀jẹ̀ lọ́mọ lórí ó bọ́ síta ó apologize ó ní kàn jọ gẹ́gẹ́ bí àáfàá akéwàgbọ́dì náà ṣe sọ wọ́n ní àáfàá níyà ọ níyà àtàlọ́lọ́ àwọn tó tún wá jẹ́ ẹ̀gbọ́n ìyá yẹn náà tún bọ́ síta still do the same thing ṣé Ìlọrin jẹ ṣé Ìlọrin even though there is nobody that can fight for God àbú president ìlú wa tọ́kẹ́ complex of wípé èèyàn lásán èèyàn rárá ni wá erùpẹ̀ ni wá kùrìánì náà sọ ó lérùpẹ̀ ni wá á padà di erùpẹ̀ tíjọ́ tá a bá wá kú ó wá dá ká máa múra wá sínú ṣé gbà tí gàyẹn bá tó wá tó tí kan bá wá ṣe tó bá wá tó di violence wọn máa sọ pé àwọn ò fẹ́ jáde lọ tẹ́ ẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù lónìí at least ẹ̀m náà tó níṣẹ̀ṣe wọ́n sì tún mú òkò wọ́n sì tún lẹ̀ máa wọn kan wọ́n sì tún bà mọ́tò ẹnìkan jẹ́ ó yẹ kí á píìtì ìfẹ́ kí gbogbo wa jọ píìtì ìfẹ́ fúnra wa ni ìyá jẹ wá kọ́ńtì yẹn kò sẹ́ni nǹkan tó sọ̀rọ̀ náà most of people are tired for that country but there's nothing they can do àṣẹ nǹkan tá a tún fèsì wọ́n kàn tún ṣe kan lé wa lọ́wọ́ máa máa rún àwọn tó kó oúnjẹ kó oúnjẹ lókè náà wọ́n gbé gàrí tí wọ́n fẹ́ ká máa yín àwa náà wá yín ọ̀rọ̀ ta lọ́lọ́ asọ́bi gàrí àyín bẹ́ẹ̀ sì yẹn nìkan ẹlòmíì ò tí mọ̀ tí ó jẹun lálẹ́ yìí ẹlòmíì ò tí mọ̀ kan tó máa jẹ lọ́sàn-án and they are still fighting for what is not supposed to fight for bẹ́ẹ̀ is it that we should preach love among ourselves ká kóra wa mọ́ra ká ṣera wa lọ́kọ̀ọ́ ká gbọ́ra lóko ìyàtọ̀ ẹ̀ẹ́sì ta lọ́lọ́ la ṣì rí o another person àtúntì ti dìde o hmm. wọ́n á sì ti gbẹ́rù ní dìde ló jẹ́ bá tún fa contribution tí gbogbo wa máa pariwo káàkiri láìjọ ta ti ń pariwo ìjọ òun president kí tí president alóhùn sí ìlú president orí kankan ṣe sí náà ṣé gómìnà sí ìlú yẹn ni kí ni gómìnà ṣe gómìnà orí kankan ṣe sí náà àwọn ìjókòó kalẹ̀ ìyàrá àkànpariwo ìtalọ́lọ́ ìtalọ́lọ́ ìtalọ́lọ́ ńlá àwọn èèyàn lójú ọ̀tọ́ bá jẹ́ nǹkan tó ń wọ̀n nílọrin ní kíkan pákápákọ́rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ lẹ́yìn náà. Hmm. pákápákọ́rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn. ẹ ṣe bẹ́ẹ̀. ọ̀rẹ́ ìṣọ alágbọ́kọ́ olóye olóye gbọ́n tẹ bá nítorí pé ẹ̀yin àáfà àáfà pé ó ṣẹ̀yìn ẹni kó bẹ́yìn kó bẹ́yìn ẹ̀mí ló lẹ́yìn ti ṣe ọ̀rọ̀ lójúmọ́ bíbélì nìkan nígbà tí wọ́n ti ń ṣe bí Jésù tán bí Jésù léèrè pé ẹ̀mí lọ́la lè ṣẹra wa ó ní a máa ṣẹra wa ní ó ní four times nìkan sọ́kùnrin ó jẹ́ bí four hundred and plus times la máa fi ṣẹra wa àìṣọ́lọ̀ náà ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ èèyàn mélòó ló fẹ́ bẹ̀ ó lóun ò lè bẹ̀ yàn àwọn ẹ̀yìn tó bá lè bẹ̀ yàn ẹ sí lẹ̀ náà bẹ́ẹ̀ òṣùpá ẹyọ ọdún òṣùpá sọ ó ní ẹni tó ń bá ẹni tó ṣèkó ṣe sọ́ọ̀rì ó lóun ò lè ṣe sọ́ọ̀rì because nǹkan tó ṣe kì í ṣàrẹ̀ abú president wọ́n bú wọ́n bú Donald Trump wọ́n ya ìrí ẹ̀dánwò wọ́n bú Donald Trump wọ́n bá àwọn mọ́tò di president they don't do anything kọ́mọ̀nà àfà ó yẹ kí wọ́n ṣó ìfẹ́ láàrin gbogbo èèyàn kí wọ́n píríkì fẹ́ fún gbogbo wa pé ìfẹ́ rẹ̀ yẹ ká jókòó jọba lórílẹ̀‐èdè wa àwọn tó ṣe nǹkan tó yẹ ká apọlọjá ìsìn wọn ẹkọ sọ̀rọ̀ nípa ìdí báwọn náà la ní gbọ́n wọn ra ilé wọn kọ́lé tí wọn rí kankan ṣe sí wọn ṣe bọ́ ọmọ ìyá wọn. ẹ ṣeun. ṣé wọn ò lẹ́sẹ̀ kankan tó ń tẹ̀ mí. ẹ ṣeun Mr. Kiyemi Peter. bàbá wíyá bá bá sí náà á kù síbẹ̀ tó bá wù ọ̀kan gbọ́ tó bá wù ẹ ṣeun ẹ ṣeun gan ni Mr. Akiyemi Peter láti Dublin Island ẹ ṣe gan ni ṣé rí nǹkan tí èmi máa ń sọ fún yín òun nìyẹn o wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó so ọlọ́gbọ́n kó sùn mùgọ̀kọ́ ni wọ́n ní bí àwọn kan bá ṣe ń gbé lókè àwọn kan máa gbé nsàlẹ̀ àfa làbíbù sọ̀rọ̀ kan wọ́n ní gbogbo ẹ̀lú ẹ̀ka sàn. yes sir àwa nìyẹn ní ṣókí sà. bàbá sẹ́rí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ojú mi náà fi ń wò sẹ́gbọ̀n mi. ṣé àwọn mùsùlùmí wọn ṣe jàgídíjàgan tó bá pé ní jàgídíjàgan làwọn mùsùlùmí ni ó yẹ ká sọ ọ́ dìjà ni kọ́lọ́pọ̀ mọ́ akọ́ everybody. tẹ́rí tí talọ́lọ́mọ nígbà tí talọ́lọ́mọ bú bú bàbá èèyàn tí ń bú ẹni tó jẹ́ pé ẹlòmíì talọ́lọ́run tó àbíká ẹlòmíì tí yàkàyàkà àwọn anybody sọ̀rọ̀ náà sẹ́gbọ̀n mi and then táwọn kan táwọn èèyàn ò mọ̀ ni pé judgement náà ti yàtọ̀ sí tilẹ̀ Yorùbá téèyàn bá dìde mọ̀ èèyàn ní tábà gbéyàn lọ sí area north which is ti Kwara belong sí ẹ criminal case ni kò sọ̀rọ̀ pé bóyá civil matter ni is a criminal case ìtàwọn èèyàn mọ̀ nìyẹn òfin méjìlá ló lẹ̀ ní Nàìjíríà wa ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ lọ́sùn tó ṣẹ̀ lóńdó wọ́n lé ní kó máa lọlé tó bá ṣẹ̀ ní north tó ṣẹ̀ ní Kwara wọ́n sá mẹ́wọ̀n ni. so àwọn yẹn kàn sọ pé bóyá ìjẹsìn kankan ò lè ẹni tí títa lọ́lọ́mù tí wà náà ọmọ títa lọ́lọ́mù wà náà máa sùn rẹ ẹ má sọ pé ké gbogbo so òun rántí pé wọ́n sọlẹ́ òní wáyé ti nínú àwọn nínú gbogbo fi wà náà òfin ni tó bá bá sọ pé kínní tó bá pé ókè àwọn tó bí fèmù wọn yóò àdá sí ni wọn ṣe kíni ni wọn ni ẹlẹ́sìn dàgídé àgàn ìyẹn fẹ́ lo lanufin ẹ tó sọ̀rọ̀ pé kíní kankan kan tí ẹsẹ̀ rẹ̀ tí tí tí tí tí ó bá bó ṣe wà tó bá tó tẹ̀mù tí wọ́n á rí níṣẹ̀ wọ́n á rí níṣẹ̀ kò sẹ́ni bọ́dì tó hò díẹ̀ òfin ló hò díẹ̀ ẹ jẹ́ kó fi sọ̀rọ̀ náà wọn àti dédé sọ pé kíní wọn á tọ nǹkan ní normal normal normal normal things wọn á rí níṣẹ̀ tó fi máa rí níṣẹ̀ ok so ẹ bá ẹ káwọn èèyàn mọ̀ jẹ́ káwá bias lórí nǹkan tó ṣẹlẹ̀ ẹ ra ẹsẹ̀ olè já ẹsẹ̀ olè ṣẹlẹ̀ ẹ tó bá di fẹ́ẹ́ mẹ̀yìn dáadáa kó jí ẹsẹ̀ tó ṣẹ̀ ẹ ṣe ẹ bàbá ẹ kú ètò. ẹ ṣe gan ni sà ẹ̀yin èèyàn ẹ rí i pé tí ọ̀rọ̀ bá rí bó ṣe rí àfi kí a padà sórí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó bá kọjú sẹ́nìkan bí ìlú gangan ṣe lọ́dún ẹlòmíì báyìí ọ̀tọ̀ lójú tó máa kọ ẹ káàbọ̀ sórí ètò. ìlú sàyẹ́ká sọ o. ó jàre apá abúlé wà yìí àwa ah, ń pè yín láti South Africa ni o. ẹ̀yin ti South Africa. ti sọ̀rọ̀ láti South Africa o. bẹ́ẹ̀ ni sà á gbádùn ètò yín o. ọyẹ ẹ̀dá sí ẹ̀dá sí. à ń gbádùn ètò yín o. ẹ ṣeun. bọ̀bọ̀ tẹ́mi kò fẹ́ sọ gẹ́gẹ́ bí ọpọlọmọ kékeré tèmi ní pé ah, ṣe rí tí èèyàn bá ń ṣe nǹkan téèyàn bá rí pé nǹkan tóun ṣe kò dáa ẹni yẹn lè ẹni yẹn máa feel guilty pé nǹkan tóun ṣe ò dáa bọ́tí ìgbà táwọn ọmọ mi ta lọ lọ́hùn àwọn òbí jáde tó ń pé kọ́ jọ ń bẹ kọ́ síjú ọmọ wọn tọmọ wọn dẹ̀ pé kẹ́yìn kọ́kọ́ má bẹ̀bẹ̀ fóun so nǹkan tẹ́mi rí pé ẹlòmíì ẹlòmíì ní bìlífù pé sórí ètò ọ̀rọ̀ nǹkan tó ni tí èmi wò ń bẹ̀ ni pé kó máa fìṣọ́ ẹ̀ṣọ́ wa ni agbára ń fún so ọkọ fẹ ọkọ fọwọ́ agbára fi dá lójú ni bẹ́ẹ̀ mi ṣe rí ní side ọ̀tọ̀ ti tẹ̀lé. lọ́dọ̀ tí nìyẹn ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ ṣe Mr Sunday láti South Africa ah, ṣe rí i pé tí wọ́n bá ní kó oníkálukú sọ̀rọ̀ mo ṣúọ̀ pé n tó wà nínú oníkálukú kò papọ̀ oníkálukú máa sọ tiẹ̀ based on nǹkan tí ó rí oníkálukú máa sọ tiẹ̀ based on nǹkan tí ó. O tí ìhà fi kọ sí ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ ta ló náà ó ń ba ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú jẹ́ tàbádẹ̀ sọ pé àwọn olọ̀rọ̀ ta ló náà ń bà nínú jẹ́ òun náà làwọn èèyàn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe àwọn tó jẹ́ pé wọ́n gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ ẹ lè sọ fún wọn ìṣẹ̀ṣe làwọn gbàgbọ́ nínú ẹ̀ ṣé ẹ̀dá mọ̀ pé tó gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àfikọ́ náà wọn bá fọwọ́ tọ́ ọkàn oníkálukú bí ó bá ṣe tọ́ lórí ẹ̀sìn tí oníkálukú bá gbàgbọ́ èèyàn tó jẹ́ oníṣẹ̀ṣe tán bá ní kó wá máa tẹ̀lé Jésù ó máa nira díẹ̀ fún un bẹ́ẹ̀ náà dẹ̀ ni yóò ṣe ṣòro fún àwọn tí wọ́n sọ pé Jésù náà gbàgbọ́ ń tàwọn o ṣé ẹ̀gbẹ́ tó gba Jésù gbọ́ tán wá máa ṣẹ̀ṣẹ̀ ṣe ẹ̀lú ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ sọ̀rọ̀. ẹ ṣe mà ṣé ẹ wà lórí ètò pẹ̀lú wa mà. ẹ̀lú ẹ káàárọ̀ mo wà lórí ètò pẹ̀lú ẹjọ́ ṣèlú nàìjíríà náà dẹ̀ tó lè gbèsè. bẹ́ẹ̀ ni nàìjíríà ni kò yé wa mọ́ nàìjíríà ni mà. kò yé wa mọ́ kò yé wa mọ́ wọ́n ti jẹ́ kí ẹ̀sìn yìí wọ́n ti jẹ́ kó sú wa ní ṣíṣe wọ́n ti fi ẹ̀sìn yìí sú wa pátápátá ṣẹ́rí ó lè gbé orúkọ mi ìjáde fún mi mo láti ṣéǹjì orúkọ mi torójú sí èèyàn pẹ̀lú ìṣèyàn ti wáyé ìfijú pátápátá ni ó jẹ́ ohun tó ń ba èèyàn ní ọkùnrin jẹ́ ṣé bámọ yìí ṣe bámọ ẹ̀sìn wọn tẹ́lẹ̀ ni kí ládé tí wọn ò lè fọwọ́ wánú wọ́n fẹ́ dá ogun sílẹ̀ ní nàìjíríà ni ebi ń pa àwọn èèyàn ebi ń pa lọ́sùn ebi ń pa lọ́sì boko haram ń ṣe tí wọ́n dẹ́gbẹ́lẹ̀ gan ìlú ìlọrin gan wọ́n ti kó àwọn boko haram jọ wọ́n bá ní káwọ́ dáadáa àwọn pípọ̀ yìí ti kó àwọn boko haram jọ gbogbo àwọn ọmọ tábì yẹn wọ́n fẹ́ fi wọ́n ṣe boko haram lọ́jọ́ iwájú ni ẹ máa wòran ṣé ti yẹ nǹkan ọ̀dẹ gbọ́dọ̀ ṣọmọ sáárú tí nǹkan bá ṣe wàhálà ló máa dá sílẹ̀ ká má gbàgbé wípé lára wọn wà lẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ẹ̀sìn lẹ́kọ̀ọ́ ká má gbàgbé pé lára wọn wà nìbàdàn tí wọ́n ń ṣe ẹ̀sìn nìbàdàn ká má wọn gbàgbé pé lára wọn wà ní ní gbogbo òlu ilẹ̀ yorùbá káàkiri tó bá pa ọmọ yẹn àwọn tó máa kú sí máa pọ̀ ní ìlítàn yìí tẹ́lẹ̀ dá ẹ̀sìn yẹn ṣe nílùú Ìlọrin ni wọn ò lè dá ṣe náà wọn ò lè dá ẹ̀sìn yẹn ṣe nílùú Ìlọrin ẹ dẹ̀ má jẹ́ kí n tàn yín ẹ jẹ́ ẹ kọ́ sílẹ̀ lẹ́nu yìí tí wọ́n bá fi lè dá wàhálà sílẹ̀ ní ìlú Nàìjíríà yẹn mi ò ní tàn yín àwọn àáfàá ìlú Nàìjíríà ò lè fara rẹ gbà wọn ò lè fara rẹ gbádùn ayé wọn nílẹ̀ Yorùbá wọn ò lè fi ara rẹ gbádùn ayé wọn nílẹ̀ Yorùbá torí kò sẹ́ni tó máa recognize wọn mọ́ kí ló dé tó wá jẹ́ wípé wá fi ẹ̀sìn ẹ jẹ́ kọ́lọ́run gbèjà rẹ̀ ẹ ló ń bú àwọn ànábì yín ẹ ló ń bú kinní kan yín ẹ ló ń ṣe bá ṣe ṣe nígbà àwọn yìí àwọn kìrìsẹ́nì náà nìyẹn tí wọ́n lọ ń da òkú káàbọ̀ ṣọ́ọ̀ṣì. ẹ ṣe yẹn wa ẹjọ́ wo la fẹ́ bọ́ọ̀nù gbogbo wàhálà gbogbo. ẹ ṣe ni mọ́mi wa. ẹ bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní rédíò. ẹ ṣe mọ̀ káńtà ìbàdàn náà jáde fóun náà sọ̀rọ̀ ẹ ṣe mọ̀ ẹ ṣe mọ̀ ẹ pariwo mọ̀ ẹ ṣe mọ̀ ah, ṣé mo sọ fún yín pé bá a ṣe ń sọ náà ìlú gángan náà ni o tó jẹ́ pé tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ni ó kọ sẹ́lòmíì ṣùgbọ́n mo fẹ́ fi kinní kan dá yín lójú lórí nǹkan tí mò ń sọ lọ mo ní ipò títa lọ́lọ́run wà kò dùn máwọn oníṣẹ̀ṣe inú rárá inú wọn ò sì dùn bẹ́ẹ̀ ni ara wọn ò dá bẹ́ẹ̀ lọ́kàn wọn sì wà ń bẹ̀ bẹ́ẹ̀ gangan mo tún fẹ́ sọ fún ipa torí inú àwọn mùsùlùmí gan tán gan sọ pé inú àwọn ti rọ̀ lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run báwọn kan ṣe sọ pé inú àwọn ti rò bẹ́ẹ̀ làwọn kan sọ pé torí pé kò ṣe sọ́ọ̀rì wọ́n ní àwọn òjò máa fa lọ ni ẹ̀lú ẹ̀ka àsán sà. ẹ̀lú ẹ̀ka àsán. ẹ ṣe sà. yẹ sà. ẹ bá wa dá sí ẹ bá wa dá sí. àfẹ́ àfẹ́ dá àfẹ́ dá sí program àfẹ́ dá sí program yẹn náà ni. ẹ ṣe gan sà ẹ bá wa dá sí sà. lórí ọ̀rọ̀ tèmi views sórí ẹ̀ ṣe rí normally náà ẹ mọ òun náà wọn àwọn fẹẹ dá sínú. ṣẹ́rí tí mo rí lórí ọ̀rọ̀ yẹn ni pé mo wo program mo wo live video ọ̀rọ̀ tán bá ọ̀rọ̀ Tani Olohun yẹn dé lénìí ó ti yé yín ṣẹ́rí ìtẹ́mi kọ́ rí bẹ́ẹ̀ ni pé ṣé ẹ̀ gbọ́ mi sá. bẹ́ẹ̀ mo gbọ́ yín mo gbọ́ yín dáadáa. ṣẹ́rí ṣẹ́rí program tẹ̀ ń ṣe yìí á mú insult wá lápá kan lápá kejì àwọn kan máa àgàgà àwa kan tá a tiẹ̀ tí wàá jó lórúkọ gbórúkọ pẹ́mọ́bì kan àbí ọ̀kan báyẹn á fẹ́ dà pé so ọpọlọ nìkan tọ́lọ̀ ń fún yín lò ọlá sì máa padà fún yín. sẹ́rí tí mo rí nípa program yẹn ni pé oríṣiríṣi ẹlòmíà gbé pé Yorùbá àti Ìlọrin ni Ìlọrin Fúlàní ni kinní kan tá a ti máa máa mú pé ẹ ẹ Ìlọrin o ó ti kúrò nílẹ̀ Yorùbá kì í ṣọ̀rọ̀ Ìlọrin kúrò lẹ́rọ̀ Yorùbá àbí kò ṣe Yorùbá ẹni tá a bá fẹ́ ṣàbòsí amọ̀bi tí ó wà àbí ṣùgbọ́n ní kọ́ rí bẹ́ẹ̀ nínú kóòtù yẹn lénìí ni pé iwájú ti sọ̀rọ̀ everybody ti sọ̀rọ̀ ó ti yín the best ni pé tá a bá rá àwọn tó lè dìde bí àwọn àgbàlagbà àbí ọ̀kan lábẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀ gangan láti lè ṣẹ́rẹ́ ni yìí tó bá ṣe rí ìgbà tí mo wo fídíò bàbá Lágbàjì tán sọ̀rọ̀ ní last time pé ọmọ àwọn ni àwọn lè lọ máa wò ó àwọn lè máa wò ó láti bẹ̀rù pé ṣèbọ́ máa wọn ní sóòpò ní ọmọ yín ni kí ló tẹ̀ tì mọ́lé ṣíyàn máa ń dé tó ó máa ń lọ ilé ẹjọ́ kó dọ̀rẹ́ mọ́ ni ó ti yẹ yín sóòpò pọ́sibù kẹ́lẹ́ ti ọmọ yín mọ́lé irú fídíò tán ṣe yẹn kò yẹ káwọn gan ṣe fídíò ẹnìkan sọ̀rọ̀ pé Tani Olohun ń ṣe kinní ọkàn báyẹn normal stuff gbogbo program tó ń ṣe láti lè máa jẹ́ kí ẹni yìí exist kán má bàa gbàgbé ẹ̀ sí bẹ́ẹ̀ ni ó ti yé and níta gbọ́ náà ni pé defamation of character ó ti yẹyin twenty lawyer lórí defamation of character ṣọ́gba state ni twenty lawyer lawyer yẹn sọ ni pé àwọn five lawyers làwọn wá àwọn sì try láti gbé applications lẹ̀ pé three days wọ́n ní kán tún fún ní seven days ṣé mo gbọ́n láti lè máa adjourn kéèzì yẹn síwájú twenty twenty lawyers lórí kéèzì mélòó ẹni tán torí ẹ̀ mú tá a bá wo bẹ̀rẹ̀ pẹ̀lú òun àtìyá ọlọ́ṣun gan tá a bẹ̀rẹ̀ sí wò ó ìyá ọlọ́sìn yẹn náà ti filẹ̀ tán ti ra mọ́tò fún tán ti ní wọ́n fẹ́ fún ní kinní ọ̀tọ̀ the same thing ó ti yé yín all these kind of things tó bá tiẹ̀ máa ṣe irú nǹkan báyẹn fún ìyá ọ̀ṣun ó yẹ kán jẹ́ ó pẹ́ ó ti wà obvious pé a ti rí ibi tọ́rọ̀ wà a rí nǹkan tó ń ṣẹlẹ̀ so ìyá ọ̀ṣun tẹ torí ẹ̀ mú pé òun náà defy ìyá ọ̀ṣun yìí ló sì jẹ́ kí Tani Olohun sọ̀rọ̀ tó fi ta mú bàbá lágbàjì because tí ìyá ọ̀ṣun ò bá sọ̀rọ̀ nípa pé òun lòun ṣoògùn fún kinní kan tí ìyàwó babalágbà yìí fi bímọ táyọ̀ lòun ní ta sí pé ẹ ìbẹ́yìn náà lọlé onífá àbí ọ̀kan báyìí tó fi ń bú wọn àbí ọ̀kan bá ṣẹ́ rí kó wa àṣẹ̀ṣẹ̀ máa ṣẹ́ rí àlẹ́ máa discriminate pé ilẹ̀ ibì kan ilẹ̀ Yorùbá ni ilẹ̀ ibì kan ṣẹ́ rí nǹkan kan ni pé tí ilé bá ń tòrò ọmọ àlebẹ̀ ò tí ì dìde ni mi ì mọ̀ bí ẹ bá tílé bá ṣì ń tòrò ọmọ àlè tífẹ̀ bá wà nínú ṣẹ́ rí tífẹ̀ bá wà èèyàn lè jẹ nínú abọ́ kan èèyàn mẹ́wàá lè jẹun tí wọ́n á sì satisfy tífẹ̀ bá wà ṣùgbọ́n kíní yẹn ti ń lọ bákan kò lọ bákan ìyẹn tí kọ́ńtì yìí gan ń rò tó ń kọjú kọ́ńtì kọjá pé kán máa sọ pé tààrà ọlá àbí ọ̀kan báyẹn ṣé ìṣẹ́ni kan máa wò ní pé kẹ́nu bá ti ń kùnyàn àbí ọ̀kan báyẹn wọ́n ní láti a ní ìdá àwọn tó lágbára díẹ̀ láti lè interview lórí ọ̀rọ̀ yẹn pé ní kẹ́kẹ́ jẹ́ kó jẹun kó lọ́dọ̀ pàtẹ́ nìkan tó ń ṣẹlẹ̀ lábẹ́nú lélẹ̀ ṣùgbọ́n operation gbogbo nǹkan báyẹn wà. so everybody á kọ̀ bá sòpinú ẹ̀. ẹ ṣe mo dúpẹ́ yìí ẹni kìíní so ṣẹ́rí èmi kọ̀ mọ̀ pé ọlọ́run àfọyín lọ́gbọ́n àtòyé láti máa tukọ̀ yẹn. ẹ ṣe sà yes sà ẹgbọ́n ìsọ̀rọ̀ mo mú pọ́ìntì inú ọ̀rọ̀ wọn ẹnìkan send message kan fún mi lórí whatsapp number mi lẹ́ẹ̀kan wọ́n ní mr kodri hamsat wọ́n ní ṣe bí muslim lẹ́yìn wọ́n ní ṣó tó wáyé kẹ́ ẹ máa ṣe mọ̀ pé tí a bá ní ká wo iṣẹ́ tá a gbé dání gẹ́gẹ́ bí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àbí iṣẹ́ oníròyìn oríṣiríṣi èèyàn òun lẹ́yìn tẹ̀ ń gbọ́ wa ẹ̀yìn tẹ̀ dẹ̀ ń gbọ́ wa lélẹ̀ ìrònú yín ó sọ̀tọ̀tọ̀ ẹ dákun mo rò pé èèyàn ò lè wà lórí ètò wa yìí kó wa máa sọ pé bóyá Quadri Hamzat ń sọpọ́tò oníṣẹ̀ṣe mo sọ fún yín níbẹ̀rẹ̀ muslim lèmi mi ò kì í ṣàfà ìyàtọ̀ wà láàrin àwọn àfáà irú àwọn àfáà yẹn náà kọ́ àwọn ọmọ ń kéw àfáà tí ò kọ́ ọmọ ń kéw onítọ̀hún máa ṣe wáàsí muslim lèmi ṣùgbọ́n pé mo jẹ́ muslim yẹn ọ̀rọ̀ yẹn ò yàtọ̀ sí ọ̀rọ̀ wípé bí ta lọ́lọ́run ṣe wà yẹn ó sì lè ní muslim lawyer tó máa defend ẹ̀ ìyẹn ò mí pé muslim lawyer yẹn ó ń ṣàbòsí ẹnìkan Quadri Hamzat ń ṣe àbòsí ẹnìkankan ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní kẹ́ ẹ jẹ́ kájọ gbéyẹ̀wò ọ̀rọ̀ tó wà nílẹ̀ ní kẹ́ ẹ jẹ́ kájọ sọ kí lẹ rí sí i mi ò lè sọ pé mo jẹ́ muslim ìgbà tí mi ò ṣe wáàsí mi ìdẹ̀ kì í ṣe wáàsí lórí program tèmi oníròyìn lèmi sọ̀rọ̀sọ̀rọ̀ lèmi eléyìí tó bá ń lọ ń bẹ̀ òun làjọ máa sọ láàrin ara alẹ́ nìkan ni mo ṣorí pọn dandan bóyá torí pé mo ṣe gérun lánàá <laughs> onítọ̀ ni mo ṣorí pọn dandan <laughs> a kì í fẹ́rù ẹ̀kú ibi tá à ń lọ ń bẹ̀ ni pé bí ọ̀rọ̀ bá ṣe rí èrò ọkàn tẹ̀yìn ara lé làwa fẹ́ gbọ́ èrò ọkàn tiwa kò fi gbogbo ara wúlò torí pé èyí tẹ̀ ń gbọ́ wa alọ́pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé wọ́n lọ́gbọ́n lórí ju àwa lọ èèyàn tó dẹ̀ lọ́gbọ́n lórí ju àwa lọ ẹjọ́ kí ni nǹkan tá a fẹ́ sọ pẹ̀lú onítàn ẹni tó jẹ́ pé tá a bá ní ká wo òye tó wà lórí èyí tẹ̀ ń gbọ́ wa ó fẹ́ẹ̀ tó ìlọ́po mẹ́wàá tiwa gan tá bá dẹ̀ ní bó ṣe wá rí yẹn ẹ̀ lọ́sà àbí mà ní. ẹ̀lọ́ ẹ̀ mà káàsán káàbọ̀ sórí ètò. ẹ mà ṣe wọn apá abúlé wàyí títí lèmi wà. láti ìtàló. ẹ ṣeun ẹ bá wa dá sí ní ṣókí. dájọ́ náà kò fẹ́ dá sí ni pé aláàjì ń fẹ́ kí anybody tẹ́ bá ti rí pé ó ti sọ̀rọ̀ bí ọ̀rọ̀ wọ̀ because súnmọ́ àkọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó sọ pé tán bá pa wọn yẹn gbogbo àwọn ọmọ lọrin wọn wà níbàdàn wọn wà lẹ́kọ̀ọ́ tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá ń sọ̀rọ̀ tó bá ti mú ọ̀rọ̀ ogun lọ airport ẹ̀ ẹ má yẹ kàn ba program ti ń jẹ́. ok ok kó sàn án gbádùn ẹ má yẹ kó máa fi yín ṣe pé bí akáwọn yẹn máa rò pé bí ọ̀rọ̀ tẹ̀ sọ́ọ̀tì yẹn pé àwọn kan sọ pé mùsùlùmí ni yín kiri ẹ mọ̀ tó bá ti ń gbọ́rọ̀ bẹ́yẹn wá ọmọ rò pé ń bá ti àwọn ará bí yẹn. Hmm, ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọ̀rọ̀ gidi lẹ sọ ó ti wà lọ́wọ́ ìjọba bọ́tẹ́ ẹ mọ́ tó ṣẹlẹ̀ sà inú mi dùn fún àkíyèsí tẹ pè wá sí bọ́ ṣe rí tí èèyàn kan bá sọ pé tí wọ́n bá ṣe nǹkan kan fẹ́ nìkan nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ ẹni yẹn kàn sọ tiẹ̀ ni ẹ mọ̀ pé millions millions ni wá ní nàìjíríà ìrọ́pọ̀ rẹpẹtẹ téèyàn kan bá wá sọ̀rọ̀ number one ẹni tó sọ̀rọ̀ àmọ́ ibi tó ń gbé òun kàn sọ nǹkan yẹn sínú àpò ara tiẹ̀ ni ìyẹn ò ní nǹkan kan ṣe ẹ wo bá a ṣe ń sọ̀rọ̀ lórí ètò yìí ọ̀rọ̀ tí Quadri Hamzat bá sọ òun ni wọ́n lè sọ pé àwọn gbọ́rọ̀ kan lèyàn lè kà kún tí n bá sọ ó sì pé à tí n bá sọ tèmi bá sọ fúnra mi sì pé yáa fà wàhálà ti bẹ̀rẹ̀ o oníṣẹ̀ṣe wàhálà bẹ̀rẹ̀ o wọ́n máa hold ọ̀rọ̀ mi yẹn pé Quadri Hamzat sọ pé ṣùgbọ́n èèyàn lè jẹ́ ọlọ́sùn kó bú ìlọrin ẹ máa gbọ́ mi o ẹ máa gbọ́ ọdún fẹ́ sọ yìí o ẹ máa gbọ́ o èèyàn lè jẹ́ ọlọ́sùn kó bú ìlọrin ṣé bọ́mọ̀ lọ́rin lẹ́yìn bẹ́yìn náà tó ṣe wọlé sórí ètò ẹ lè bú ọlọ́sùn padà ah, ṣẹ́gẹ́ tí mo sọ ah, mi ní ibi tí mo lọ ń bẹ̀ ni pé freedom of speech ó wà ẹ̀yin lẹ́lẹ́nu ẹ lè fi sọ nǹkan tó bá wù yín ṣùgbọ́n tẹ́ bá wá sọ̀rọ̀ sí ìyẹn tó ń tọ̀ bá sọ pé tẹ́ sọ sóhun ẹ ti parọ́ mọ́ ọ dàbí kẹ́ sọ pé Quadri Hamzat ti jí mọ́tò kan gbé. bẹ́ẹ̀ ṣe ni mo jí mọ́tò gbé yẹn ṣé rí bẹ́ẹ̀ ṣe ni mo jí mọ́tò gbé yẹn èmi ò ní sọ fún pé mi ò jí gbé o èmi kàn máa pè yín ni pé ẹ wá sọ bí tí mo ti gbé. nǹkan tó ń bá ọkọ ẹ̀ tó ń bọ́ mọ̀ ẹ̀ fà á gbọ́ ó ní eh, òkúta gidi ó ló sọ àwọn ilé ọ̀dà àwùsà tó wà ní ẹ̀wà gbà wá bá mu wá nǹkan tó ń bá fa nìyẹn ẹ wá ní mọ́mí ẹ bẹ̀bẹ̀ ṣé mọ́mí àwọn afọ́nì máa lọ sọ pé káwọn ìjọba wù ìtura kìíní ó ti wà lọ́wọ́ ìjọba náà. ẹ mọ ìmọ̀ràn tí mo kẹ́kẹ́ bá fáwọn èèyàn ni pé tá a bá ti wà lórí ètò kán máa rántí pé atọ́kùn ètò àwa wà neutral ni o oníṣẹ̀ṣe lọ́tún ẹ wò for the fact pé mo jẹ́ mùsùlùmí mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ kan ìṣẹ̀ṣe lọ́tún iṣẹ́ mi ni mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ lè sọ ẹ lè dáhùn. ṣé ẹni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí inú mọ́ṣáláṣí kọ́ ni stúdíò tèmi tí n bá kúrò ní stúdíò mo lè mọ lọ́nu mọ́ṣáláṣí. ẹ̀hẹ̀ ṣùgbọ́n bá a ṣe wà ń bí. àwọn méjì lè wà. oníṣẹ̀ṣe gbọ́dọ̀ sọ tinú wọn jáde kán sọ nǹkan tó bá wà lọ́kàn wọn kí mùsùlùmí sọ tinú wọn jáde kájọ fojú gbé yẹ̀wò àwọn ìjọba náà ń wò wá. àwọn ìjọba náà ń wò wá. so ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ kí ni mọ̀ràn tẹ́yìn fẹ́ mú wa ní ṣókísà. ìgbàlẹ́ mọ̀ bẹ́ẹ̀ jẹ́ kó yọ ọ́n náà ni pé ẹran àwọn àgbàlagbà ẹ̀yìn ẹ̀dẹ́ ìtù wa àwọn àgbàlagbà máa sọ pé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ní akọ èkó ẹ̀wọ̀n lọ́rin ni akọ tí ìbá lè ṣe lẹ́kọ̀ọ́ tó lè ṣe nìbàdàn má gbèdé lọ́rin kọ́ni bẹ àmọ́ tí mi yẹ fún wọn nìyẹn. ok ẹ ṣe gan ni sá. ó ti wà ó ti wà tipẹ́tipẹ́ ẹ ṣe wà bá ẹ ṣeun ẹ ṣeun gan láti ìtàló ẹ ṣe o so ẹ̀yin olólùfẹ́ wa ẹ má jẹ́ ọdún náà kò sí bá a ṣe fẹ́ sọ tó náà bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ sí i a máa ráwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n lè jọ́ta fún Quadri Hamzat wọ́n wá máa lo fake account tírú ẹni yẹn bá wá ń bú ẹ tó wá ń rò pé ẹnìkan bú ẹ lórí kíní níwà kò ń ṣe èèyàn gidi bóyá fake account ló ń lò so mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo àwa tá a jẹ́ ọ̀jọ̀gbọ́n gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọ̀jọ̀gbọ́n náà ló pọ̀ jù nínú èyí tẹ́ ń gbọ́ wa ìmọ̀ràn tá a fẹ́ mo lérò pa ti rí one or two points nínú nǹkan táwọn èèyàn ti sọ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti sọ̀rọ̀ àti rẹ̀ ń tó sọ̀rọ̀ pé ta ló lóhun àbó ṣe rí yẹn o àfikún ọlọ́run máa yọ láyọ̀ àtàlàfíà o bó ṣe rí yẹn ọlọ́run máa bá wa gbàdúrà o bẹ́ẹ̀ la dẹ̀ ti rí àwọn èèyàn tó sọ pé àtọ́rí pé ta lọ́lọ́run ò tí ì bẹ̀bẹ̀ nǹkan báyìí ló máa ṣe nǹkan báyìí làwọn máa oníkálukú ń fẹnu sọ nǹkan tó fẹ́ ni kò ń ṣe Quadri Hamzat ló ń sọ pé so a ní láti máa understand àwọn nǹkan yẹn now ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun láti announce pé wọ́n ní ẹjọ́ ìgbẹ́jọ́ tó máa wáyé tó bá di on the eleven of September eleventh yẹn náà ni èní láṣẹrò pé nǹkan tó lọ nílé ẹjọ́ yẹn àfi kí a mú wá síta ẹ jẹ́ ń gba ẹnìkan láàyè sí kó tó di pé bóyá a máa tẹ̀ lórí ètò hello hello hello sà ẹ káàbọ̀ sórí ètò. ẹ pé tù sà. apá abúlé ti ń pè wá sà. nàìjíríà la ti pè. ẹ ṣeun ẹ bá wa dá sí program yẹn sà. láti kò. ẹjọ jọ ẹ báwọn yẹn ti ń sọ àwọn lórí pro lórí Tani yẹn mo kọ́ sọ fún yín pé báyọ̀ nítorí pé ẹ muslim ló jẹ́ kẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò dẹ̀ kó lọ bẹ́ẹ̀ wọn tán mú fún ń bú àbí ń bú ànábì àbí ń bú Ọlọ́run kò sẹ́ni tó lè mú yẹn fún yẹn gbọ́ mi. ó bú àwọn kan èèyàn bà mí lórúkọ jẹ èèyàn lè bú mi ní ìsìnkú insult mi kí n má ríro tó bá sọ tó bá sọ pé o lè ní mí yín mú yín kọ́ sọ bí mo ti gbé nǹkan ẹ̀ information nìyẹn ó dì fíìmù àwọn kan ni àwọn yẹn náà pè lẹ́jọ́ ìjọba kan sọ pé èèyàn ogun ọ̀sẹ̀ rẹ̀ kíní kò sí kíní kí ló fẹ́ kọ́ sógun ọ̀rọ̀ òfin leléyìí tí wọ́n bá báyà lórúkọ ọjọ́ wà ní òfin tí ọba ti ọlọ́run gbẹ́ni ẹ lọ lé ẹjọ́ kété kọ́bọ́ yóò bú ànábì àbó bú ọlọ́run kò sí tọ́kan Ìlọrin pẹ̀lú yẹn. Hmm ó ti ṣe yẹn ó ti ṣe yẹn tipẹ́tipẹ́ táwọn èèyàn dá lóhùn lórí yẹn ìgbà tó di pé ń bẹ̀rẹ̀ sí mú àwọn àfa kọ̀ọ̀kan bu àwọn yẹn náà pè lẹ́jọ́. Mm, mm, mm. ìpè kílẹ̀ tó fi sọ orú ọ̀rọ̀ yìí lórí àwọn kí làwọn ṣe fún ẹ tó fi rorú ọ̀rọ̀ yìí rọ àwọn tó fi sọ orí ẹ̀ka wọn sáwọn àti àwọn àti lọ́rọ̀ tẹ́lẹ̀ ni. di fíìmù náà mú fún bóyá èèyàn understand bóyá ìfẹ́ pé wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ náà ti ń ẹ ṣeun ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣe gan ni Ọlọ́run ní palaka ẹ̀yìn tó ẹ jẹ́ kí n kí gbogbo ẹ̀yìn ẹ̀ tẹ́ ti bá wa dá sí i ẹ wo àpẹẹrẹ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí mo máa fún yín lápẹẹrẹ kan sìn tẹ́ fi máa understand pé bí ilé ayé ṣe wà tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ wọ́n ní tí aburú bá ṣẹlẹ̀ sí olókìkí ẹ̀dá kan àwọn ọ̀tá ẹ̀ wọ́n á sọ pé ọlọ́run ló mú un ṣẹ̀dẹ̀ ráwọn tó jáwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n máa máa ṣàdúrà pé ọlọ́run á jẹ́ kó bọ́m̀bẹ̀ ẹni pé méjì náà lọ̀rọ̀ lé ayé àwọn ọ̀tá ẹ̀ máa dúró pé ọlọ́run ló mú un àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n á dẹ̀ máa sọ pé lágbára ọlọ́run á yọ ẹ́ jáde méjì tílé ayé wà náà nìyẹn now bí mo ṣe fẹ́ kúrò lórí ètò yìí ọ̀rọ̀ kan bẹ tí màá fẹ́ kẹ́ fi kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yẹn ni màá fẹ́ kó dàbí kọ́kọ́rọ́ tẹ́ máa dìmọ̀ lórí ètò current affairs ilé ìta mú wá fún ilé ni òun náà ni pé mo ní iléeṣẹ́ méjì kan tí mo ti ń polówó tipẹ́tipẹ́ iléeṣẹ́ kan bẹ ó ń kó àwọn èèyàn lọ sí maka ìyẹn iléeṣẹ́ kiblatine international hajj and umrah travel tẹ́ ẹ bá lè gbà mí láàyè tẹ́ ẹ bá lè fún mi níṣẹ́jú méjì tẹ́ ẹ bá ní kúrò ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n ṣe kinní kan fún yín láàrin ìṣẹ́jú méjì lélẹ́yìí tó máa jẹ́ kí gbogbo nǹkan tá à ń sọ kó yé yín dáadáa iléeṣẹ́ kiblatin international ajan umra travel ẹ gbọ́ ìpolówó wọn lẹ́yìn ìpolówó wọn màá fún yín ní fóònù nọ́mbà ẹni tó ní iléeṣẹ́ ṣé ẹni tẹ́ bá ti wá gbọ́ ti iléeṣẹ́ kiblatin tán ẹ tún gbọ́ ìpolówó kan ti iléeṣẹ́ oea oea ń tiwọn àwọn òkú yẹn lọ sí mọ́kà o iṣẹ́ tiwọn ni pé àwọn ń ta àwọn supplement àwọn product téèyàn lè lò fẹ́ tó bá ní àìsàn tàbí tó bá ní àrùn lára ṣe rí i pé bí mo ṣe ń polówó iléeṣẹ́ tó ń kó àwọn èèyàn lọ sí mọ́kà ìyẹn fún àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ lọ sí mọ́kà àbí wọ́n fẹ́ lọ ṣe umura àwọn máa patronize iléeṣẹ́ kibla time àti òdẹ̀ ní mọ́kà lọ tó jẹ́ pé àìsàn tàbí àrùn òun ló ń ṣe wọ́n nínú ara táwọn náà bá tún ti gbọ́ product ti iléeṣẹ́ oea àwọn náà tún rà á pé ah nǹkan báyìí ló wà ló ṣe mí o ẹ jẹ́ kí n tètè ra product báyìí o ẹ jẹ́ àgbọ̀pọ̀ lówó iléeṣẹ́ Qibla Time ká kọ́kọ́ ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ náà ẹ ṣeun ẹ kú kalẹ̀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 iléeṣẹ́ kiblatine international hajj and travel especially gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ̀yin tẹ́ wà lókè òkun torí pé head office tiwọn náà Canada ló wà so ẹ gba nọ́mbà àwọn kẹ́ ẹbí wọn lè rí nípa umrah December tó ń bọ̀ umura December tó ń bọ̀ yìí ẹbí wọn lè rí ẹbẹ̀ níbi wọn lè rí nípa umrah tinú àwẹ̀ tàbí nípa hajj ọdún tó ń bọ̀ gbogbo àwọn packages yẹn ni wọ́n ti nílẹ̀ nọ́mbà wọn rèé plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn ṣe rí polówó ẹlẹ́ẹ̀kejì òun ní tiléeṣẹ́ oea apps ṣe rí iléeṣẹ́ oea ní tiwọn àwọn àwọn product tó ń ṣiṣẹ́ fún àìsàn tàbí àrùn ó wà nínú capsule ó wà ní olómi ṣùgbọ́n ṣe é mọ̀ pé ibi tí mò ń lọ ni pé gbogbo àwọn oògùn tí wọ́n ń ṣe jáde ewé àti egbò náà fi ń ṣe gbogbo ẹ̀ ó ti wà nínú capsule ó ti wà lólómi ó ti wà ní powder fún ẹnikẹ́ni tí àìsàn tàbí àrùn bá ń ṣe inú ara ẹni pé mi ò torí pé muslim ni mí kí wá ní mi ò lè polówó iléeṣẹ́ oea fáwọn tó nídìí wọn mò ń polówó iléeṣẹ́ kiblatine international hajj umura travel fáwọn tó fẹ́ lọ sí umrah tàbí tó fẹ́ lọ sí maka tàbí tó fẹ́ lọ sí hajj a ń polówó oea fún àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ní àìsàn tàbí àrùn tó ń yọ wọ́n lẹ́nu ní inú ara wọn pé ẹ tètè lọ máa ra àwọn product tó bá ń jáde láti iléeṣẹ́ OEA kó tó di pa àlọ́ kúrò lórí ètò ẹ gbọ́ polówó ti iléeṣẹ́ OEA apps náà káwa máa fìyẹn dágbére máa wá fún yín ní fóònù nọ́mbà tiwọn náà a máa dágbére síbẹ̀ lẹ́nìí àádẹ́tù pàdé tó bá di lọ́la ẹ ṣeun òun ẹ kú kalẹ̀. OEA apps and shrub spices. OEA gbangba o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣakọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama máa yún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and shrub spices spices ló kájú ẹ̀. ìwọ náà kàn sí iléeṣẹ́ oea herbs and shrub spices lónìí kó gbà kó jura wọn lọ. wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology ilese ìjẹ̀bú ogun state. ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero oea herbs and shrub spices ìlera rẹ ló jẹ wá lógún tó ẹ̀yin ìyá bó ṣe jẹ́ nìyẹn o kó tó di pa lọ ẹ gba fóònù nọ́mbà ọ̀gá àgbà tó nílé iṣẹ́ oea tabari ẹnikẹ́ni tó ń ní àìsàn kan nínú ara tàbí tí àrùn kan yọ lẹ́nu ẹ̀yẹ́ kan pè wọ́n kẹ́ sọ bí tẹ́ ti ń pè wọ́n wọ́n dẹ̀ máa bá yín DHL oògùn tẹ́ bá máa lò tó bá jẹ máìsàn tàbí àrùn tó ń ṣe yín wọ́n máa DHL ìránṣẹ́ fún yín ni fóònù nọ́mbà wọn rèé plus three four six zero three eight four zero eight five zero iléeṣẹ́ kibla time headquarter wọn wà ní Canada ẹ̀rí pé láti Ghana à ń polówó wọn to anywhere iléeṣẹ́ OEA head office tí wọ́n wà ní Spain láti Spain òun náà ti ń distribute gbogbo àwọn ọjà wọn lọ sí gbogbo àgbáńlá ayé tó fóònù nọ́mbà wọn rí lẹ́ẹ̀kan sí ti iléeṣẹ́ OEA fẹ́yìntì ẹ bá fẹ́ pè wọ́n fún àwọn product wọn OEA apps plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero ẹ ṣe gan ni tẹ́ ń gbọ́ wa o a jẹ́ pé lórí ọ̀rọ̀ tá a gbé wa a ní jù báyìí lọ tó bá di ní ọ̀la lágbára ọlọ́run a tún pàdé lórí àkọ́tún ètò yín ètò wa current affairs Quadri Hamzat òun náà ló kọ mi ẹ ṣeun o ó dàbọ̀. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń tó lálùbáríkà o. HTB láyé fẹ́ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyẹ̀wò sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó jẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. DSTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ ó bẹ̀ tó bẹ̀. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣẹlẹ̀ wà lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa gbọ́ <laughs> o. QHTV Accra and beyond.